الحمد لله الذي جعلنا من المسلمين خير الأمة التي أخرجت للناس والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدفه ولا مباوة ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo tó fi á sí inú àwọn àlèwòmà tó lóore jùlọ ọba yìí lọ́wọ́ mú wa jáde ó mú wa jáde fún àwọn ẹ̀dá tó kù kí ká máa kọ́ sí wa nítorí pé ànábì wa òun ọlọ́run fi tún àwùjọ ṣe ọlọ́run fún ní tíra ó sì fún ní hikima hikima náà ni sunna sunna yẹ òun ní fi ní ṣètùmọ̀ alukura'an ọlọ́run wá ní kí ni àti ẹ̀ka wá wà nínú ìjọ ànábì náà ah, ọlọ́run àdúgbẹ́ o àbúwò dúpẹ́ ya. yá tọ́lọ́run sọ ní ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ mo náà dúpẹ́ ee kọ́lọ̀ mọ́sà mú wa dúó ọlọ́run ní mú yẹn dúó àwọn tẹ́gbọ́n ọmọ fẹ́ ìdí ọmọ jà a ti bára nínú omi odò ńlá tọ́jẹ́ pé kò sẹ́nìkan tó lè wù ẹjá àfẹ́ntọ́nà bá àwọn èèyàn rẹ́ sómi ní lójoojúmọ́ wọ́n rẹ́ sómi ojú ẹ̀dá làwọn èèyàn ti rẹ́ sómi atẹ́kùn sí ń fẹ́ ìwọ́n náà sì wà ní eré ọkọ̀ ojú omi yóò dákọ̀ pọ̀ fàdùwà tọ́láwọ̀ yìí náà lánàá àwọn náà dúró àmọ́tẹ́kùn ti rere wọn sínú omi àwọn bẹ̀lọ́ nínú àánú rẹ̀ èyí tó bá ti kú sínú omi nù wọn fà jáde padà èyí tó ti kú sínú omi kan kò lè

àwọn ọmọ àṣàtà àwọn ará ilé ànábì ọlọ́run níjà wà wà ń àánú ọlọ́run gbogbo àwọn sàábà ànábì pátá láàyò nìkan nínú wọn àwọn ṣe à àwọn a máa ṣépè wọn a máa bú àwọn sàábà ọlọ́mọjà wọ̀ bá wọn kíní ọlọ́mọjà bá wọn wá ọlọ́mọjà gbẹ̀sìn à gbẹ̀sìn iná ṣíbà gbẹ̀sìn nítorí pé èyí tó dé tó ojú ọ̀nà tó tọ́ tó jẹ́ pé bọ́bá ti wọ́bẹ̀ sòsí làlìjánà rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba pẹ̀lú àánú rẹ̀ òun náà ni súnà nẹ́bùwà Muhammad súnà nẹ́bì náà ní kálukú ń wá káàkiri iṣẹ́ ní gbogbo àwọn tá pèsè mọ̀ lóde kan wá súnà wọn ń wá àmọ́ wọn màgbọ́ kì í ṣe súnà ni wọ́n ń wá àmọ́ àwọn àwọn eléri wọn àwọn ni wọ́n gbé tó wọ́n lé wọn ní ọwọ́ ọ̀lásíwájú kan o tàlásíwájú àjẹmọ́ àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àfáà tí bá tẹ̀lé súnà látẹ̀lé tó bá ti yapa súnà á yapa ẹ̀ àtàkù lẹ́yìn torí òun kí wọ́n rán sí wa òun fẹ́ mú ni oríṣìí gbàgbọ́ mi lọ àwọn sì fi lé wa lọ àwọn àbájọ àrà lọ́wọ́ kọ́lọ̀ ń padà ẹ̀jẹ̀ máa ṣàdúrà fúnra wa láti ọmọ ìyá gbogbo wọn pátá àtàwọn àtàwọn kọjú gbogbo wa kọjú àjọ alẹ́ tẹ̀lé káwá bà náàbì wọlé ọlá kábà náàbì wọlé ọlá ọlá agbára ọlọ́run ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ màá yá mi nílùú ajégúnlẹ̀ ajégúnlẹ̀ làwà yìí street Allahu akbar adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run ipe àtòun wa dégúnlẹ̀ wà wá ṣe wà sí súnà ọlọ́wà dúpẹ́ o níjọ́ ń dáàmà wá mọ̀lúdì làwà wá sí a sì máa bá wà fún tàrí ká ipé kan tó fún wa ní àṣírí tátùn sí kíní ìyìn tátùn máa fi sin lọ nígbà wá rí pé a ọjà pa sí lọ́wà nù kọ̀ọ̀rọ̀ tàbí sí làwà fi ilẹ̀ làṣẹ mọ́ ọlọ́wà dúpẹ́ gbogbo àtókù lẹ́nu ẹ̀ ọlọ́run pọ́sàbà táwọn náà sọ́nà ọlọ́run mọ́ wa náà dúró mọ́jà tó padà sẹ́yìn máa o ọ̀làgbàrọ̀ ọlọ́run ọba dánwò tí mú ya padà ọlọ́mọdé á mọ́ oore tí dé téèyàn fi padà sẹ́yìn kọ́lọ́mọ́ ṣe fún wa oore tọ́lọ́run ṣe fún wa kọ́lọ́run jẹ́ alẹ́ máa tẹ̀síwájú nínú mọ́nì nínú gbàgbọ́ nínú ìdúródédé lórí ẹ̀sìn Islam ní ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ìṣàdúrà fáwọn olórí wa ọlọ́gbà tọ́ wa sọ́nà ìṣàdúrà fáwọn afá wa kọ́lọ́run bá mú dájú wọn pé jọ́nà kọ́lọ́run bá mú wa dúró ìṣàdúrà fáwọn òbí wa kọ́lọ́run bá àṣàdọ́ àfúnra wa náà gbogbo bàbá wa lọ́kùnrin lóbìnrin nílùú Ajégúnlẹ̀ mo kí yín ẹkú rọ́jú ọlọ́run tún fẹ́ yíyọ ẹ̀ tún dúró ti súnà súnà tá a nábì ní tọ́ba dìgbẹ̀ yẹn ayọ́dà ẹgẹ́ bí ògùn náà ẹni wá láyà ló lè dìbò gbọ́n àsìkò ni láwọn máa ṣe kọ́dà ọ̀pọ̀lọpọ̀ tó wù ọ ṣe súnà ó di ọlọ́wọ́ kọ́mọ́sì ọwọ́ lọ lè pàdé ọlọ́run tó tẹ́wà ti bọ́nu sàárè kò sí wá padà wọn ó fẹ́ padà lọ́lẹ́ tó ṣe kò sí mọ́ ilé ìbá sì bá wọnú sàárè náà ni wọ́n bá dìde nù sàárè mo wá bẹ̀rẹ̀ lọ́nà nínú àná nígbà lè kí á máa ẹni kọ̀ọ̀kan wọ́n sàfihàn àti sínú àwọn táwọn ọlọ́run lè pàbá kó fi àtúnà àtọ́lọ́ wọn sàforíjì fún kéfà níbùní alẹ́sọ́rata alẹ́tì náà jù mí ní ha sàádà tàlmọ́dì tàbá ìdánilẹ́kọ̀ọ́ tán fún mi láàárọ̀ yìí wọ́n ní bó láṣe build the family tó jẹ́ pé wọ́n padà wá do lóríire oríire yẹn yóò padà wá ran àwùjọ sáàmà pé àwùjọ kò sẹ́nìkan ní ń jẹ́ bẹ́ẹ̀ ilé kọ̀ọ̀kan náà ní ń jẹ́ àwùjọ àwọn jáde ńlé wa ẹ̀yàn jáde ńlé yín àwọn náà jáde ńlé tiwọn náà gbogbo wa àwa fọ́ọ̀mù society àwùjọ ẹ̀yọ́ maya mi wọ́n ní àwùjọ ọkàn ló kọ ni fámílì kọ̀ọ̀kan náà ni wọ́n pè ní àwùjọ al-usratul muslima wọ́n ní ẹ̀rí fámílì mùsùlùmí ìdílé mùsùlùmí ìdílé mùsùlùmí hiya al-usratul mustaslima òun náà ni ìdílé tí ó juwọ́jú sẹ́lẹ̀ lillahi azza wa jalla fún ọlọ́run ọba láti ni wọ́n máa darí àwọn wọ́n ju wájú sẹ́lẹ̀ fọ́lọ̀ tòtí ohun fi ma amara wọ́n máa tẹ̀lé àṣẹ tọ́lọ̀ ń pa wọ̀tẹ̀jì tẹ́lẹ̀mù máa na ha wọ́n sì máa jìnà sí tọ́lọ̀ ní ọ̀dá ní táàfin jẹ́ mùsùlùmí òdodo táàfin jẹ́ ilé mùsùlùmí tó gbádùn ní kí láti ṣe mẹ́jọ mọ́ àìjúwájú sẹ́lẹ̀ fún Allah aláàní ọmọ darí ilé wa kò ní sí òyìnbó aláàní ọmọ darí ilé wa kìí sàṣà yorùbá aláàní ọmọ darí wa kìí ṣe environment tàbí kíní tàwà àwà lọ́lẹ̀ ní ìwé méjì ní masdara at-tashri'i al-islami masdara at-tashri'i al-islami ní ìwé méjì ní jọmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kitabullah òun náà ni al-Qur'an karim kí ni ìwé ẹlẹ́kẹ̀ẹ́lì sunnatu rasulillah àti sunna nabuwa muhammad al-usratu al-muslima tad'u an-nasa ila al-haqq bi nuri al-kitabi wa sunnati rasulihi sallallahu alaihi wa sallam yóò tún máa wá máa najú tí ilé ẹlòmíì àwọn ti gbádùn sáàbí wọ́n mọ̀ wá kó ran ẹlòmí ẹ̀yìn náà ẹjá lọ bídá àjọ lọ alẹ́kọ̀ọ́sá àjọ lọ ẹ̀yìn náà ẹ̀ka lọ ẹ̀má àwọn ọmọ yín wá bídá ọmọ tèmi náà lọ bọ́yá ẹ̀yíyàwó yín ẹbí kọ́ máa tẹ̀lé àwọn obìnrin tí wọ́n lọ lè gbàgbọ́ yín fa ẹ̀sẹ̀ ọlọ́run ọba àti wà láàrin àwọn oríṣiríṣi ìròrí a máa wá sẹ́ni lẹ́jọ́ a máa sẹ́ni ìwé a máa gbẹ̀rẹ̀ sákèsí bàbá kínú tán a sì wá ti fẹ́jú márùn-ún torí pé ẹni tí tí wà sí dánilé rẹ̀ lójú ọmọ tí wà sí ń ta o látara bẹ́ẹ̀ ẹnìyàn náà lọ sí ilé ẹ̀ agbọ́n kan báyìí ìyàwó mi o ọjọ́ ń lọ o wọ́n ní bídí ẹ̀rí sọ̀nà o wọ́n ní ṣíríkù sọ̀nà o ìwé ni wọ́n náà kà o lẹ́kṣọ̀ àfáà ìwọ́n náà gbọ́ o látara bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ yọmọ sí kíni yọmọ wá tàn ọlọ́run ọbẹ̀ ọ́ àti ilé ìdílé tèmi àti ìdílé tìyí náà àtàwọn tí wọ́n ń gbọ́ mi àtàwọn tí wọ́n padà gbọ́ mi kọ́lọ́mọ́ ṣe ìdílé wa ní ilé òkùnkùn kọ́lọ́mọ́ ṣàṣe ní ilé ìmọ́lẹ̀ táwọn èèyàn máa rí ìmọ́lẹ̀ lálẹ́ táwọn jọ́ máa wọ àwọn èèyàn pé ẹ dákun mo fẹ́ kọ́kọ mi oyé ọkọ mi mo fẹ́ kọ́ máa bá ọkọ yín ṣọ̀rẹ́ ee mo fẹ́ kọ́ máa mi kọ́ máa bá ọmọ yín ṣe kí ni ṣọ̀rẹ́ mo fẹ́ kọ́ máa bá yín ṣe ọ̀rẹ́ kẹ́yìn lè bá kó ti yànnà èyí ni àlèwòsíràtú àlèmùsùlùmá ìyá àlèwòsíràtú àlèmùsùtẹ̀sílìmá àwọn bẹ̀lọ́ nínú àánú rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ ọba aláàtí ràn yàn lọ́wọ́ mọ́sá ràn wá lọ́wọ́ ká lè rí ìdílé mùsùlùmí gidi àlèwòsíràtú àlèmùsùlùmá àsálẹ́hà ìyẹ̀lẹ́tì tẹ́jì àlùmùsùlùmá àsálẹ́hà wọ́n ní àwùjọ mùsùlùmí tó dá wọ́n ní àwùjọ mùsùlùmí tó dá kò lè dá àfi kí eh, ìdílé kọ̀ọ̀kan ṣe kí ni kò dá wọ́n ní usratu àtẹ́yìá wọ́n ní ẹ̀rí ìdílé tí ò dá sọ́jẹ́ pé gbogbo aburú ló wà ń bẹ̀ àwọn kan ti súra wọn àwọn kan fúnra wọn wọ́n ti súra wọn àtọ́kọ̀ àtìyàwó àtàwọn ọmọ èpè láàárọ̀ èpè lọ́sàn èpè lálẹ́ wọn ò gbọ́ra wọn gbọ́ wọn ò fọkànbalẹ̀ síra wọn wọn ò sí lọ́hùn wọ́n ní láti sí ìlú mùtítàmà ilà wáyílá wàhálàkà wàdàmára wọ́n ní wọn ò ní sáfàní kankan fáwùjọ àfikán bí aburú sígboro tó dáwọn náà wọ́n máa lọ lé ilé ọ̀kan ilé kejì ipò wọ́n náà wá sí àǹfà nǹkan bí àwọn mú alkọ́họ́ àmúkan àwọn yálé àwọn sẹ́bọ̀ confam látara bẹ́ẹ̀ àwọn ìdílé yẹn náà àwọn tọ́lọ̀ bá ti kọ́ rọ́lù àwọn náà wọ́n yí padà alákòó ìbádí ònàfà àdẹ́bìnrin ọlọ́run ní mọ̀dá gbogbo yín lẹ́yìn tẹ́rẹ yí pé ònàfà tó jẹ́ pé táwọn yọ̀bá kọlù yí ni ẹ̀ẹ́fì díẹ̀ múlẹ̀ pé la ilaha illallah tọ́sí la ma'buda bi haqqin illa hu fájítà aláfihún ṣayáàtì àdẹ́bìnrin àwọn ṣàyà tó jìnnà wọ̀nyí kọ́lọ́ mọ́sà sọ wọn níbi aburú wọn. wọ́n ní bí fámìlì ọba ti da àwùjọ padà bàjẹ́ àwùjọ padà dàrú ìyà tí ń jẹ wá lórílẹ̀-èdè lẹ́nìí kò sí kankan tó fàtàyọ pé àwọn tí wọ́n jáde nínú ilé kọ̀ọ̀kan wọn gbẹ̀kọ́ wọn kọ́ ẹlòmíì wọn kọ́ ẹlòmíì kò gbà nígbà tí òtí lẹ́kọ̀ọ́ Islam ẹ kò ní níbẹ̀rù Ọlọ́run nígbà tí òtí níbẹ̀rù Ọlọ́run ẹ mọ̀ ní adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìnnáha ahamul mukawinati alimuditama wọ́n ní torí pé fámìlì fámìlì kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan wọ́n láwọn náà ni wọ́n tóbi jù nínú àwọn tí wọ́n máa ń fọ́ọ̀mù àwùjọ dáadáa ẹ bá rí èèyàn tó sí dáadáa wọ́n ní ọmọ ilé kọ́lé wọ́n ní kí ni jàmáà á ọlẹ́kọ̀ọ́ lé ètò wọn ni pé fámìlì wọn dáa tẹ́lọ́tọ́lọ́ mọ̀ mí tó wà burúkú mi láwùjọ kí lásọ á ọmọ yìí wọn kọ́ lẹ́kọ̀ọ́ kò gbẹ̀kọ́ nígbà tí wọ́n ní ọ̀rẹ́ nìkan kò sí kíní kò gbà ní wọ̀lẹ̀ ó sọ̀rọ̀ tó tábà ní àwọn fámìlì fámìlì kí láǹpẹ̀ bẹ́ẹ̀ ẹbí ìdílé àlàábù wàlúwòmù wàlàwòlá àdìmánì wàlàbùnà òun náà ni bàbá ìyá àtàwọn ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n mọ̀ fara wọn káàkiri ah, ìyàwó rẹ̀ mọ́filẹ̀ o mọ́kànlọ́ rẹ̀ sọ̀rọ̀ kọ́ bá filẹ̀ táyé bá bàjẹ́ yóò padà bá tàwọn ọmọ ẹgbẹ́ ọmọ rẹ̀ ti ń ṣe tí ọ̀dà mọ́filẹ̀ o wọ́n lè kó lé o kẹjọ máa rún nínú lẹ́yìn ó sì dájú kó lé lọ kọ́ bá lé àwọn tó tún bọ́ tírénì rẹ̀ yóò tún burú ju ọkọ rẹ̀ wọ́n wọ́nra o fóònù tó wà lọ́wọ́ rẹ̀ tí fi ń dára yẹn tí ọ̀nà yẹn bá dé tí wàhálà bá dé sí lọ́rùn àwọn ìrìn àjò tí ń rìn yẹn iṣẹ́ tí ń ṣe yẹn àwọn ọ̀rẹ́ tí ń bá rìn yẹn tí wàhálà bá dé yọ kàn wọ ìyàwó yọ kàn mọ́ àní fira wálẹ̀ o oṣooṣù bìnnà ilẹ̀ oṣù láti àṣà ìdá àwọn afẹ́ká àwùjọ gbádùn àwọn náà gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kíni gbọ́dọ̀ kọ́kọ́ gbádùn bàbá ìlàlá kọ́kọ́ ìyá ìlẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta náà làwọn ọmọ sẹ́wárí ọmọ tàbá fẹ́ kọmọ yàrí bàbá àtìyà náà kọ́kọ́ yàrí alẹ́bìnrin máa mẹ́mọ̀ olóbi alẹ́bìnrin kò sí ọmọ tí ó bì sílé kan ilá ń yò ládá alẹ́lẹ́sẹ̀tọ̀rà wọ́n bì sí rí dáadáa ìtọ́lọ́lọ́ ọ̀rọ̀ bá dáa ní fatabarakallahu ahsanul khaliqin ọlọ́run dá omi èèyàn gbogbo tó dá sáré lọ́dá ọpọlọ dáadáa lọ́lọ́run fún ọlọ́run dá wa lérí fitra ẹ̀rì tí ọmọ tó bá bẹ̀rẹ̀ sí kìí báyìí tó bá fẹ́ kìí tó bá kọ́kọ́ nínú àlókò fẹ́ kìí lọ́jọ́ ayé àkọ́kọ́ lẹ́tọ̀ kọ́ kìí yọ̀ọ́ náwó sí lérí ìbò bóun olóyè bàjá yìí ọmọ sọ̀rọ̀ wa kúnlẹ̀. àlẹ́bí ní bàbá tí mímọ́ kalẹ̀ àábì ilé ní dáadáa alẹ́fitra alẹ́fitra salima fún àbáwáwò bàbá rẹ̀ àtìyẹ yóò háwù dáàni àwọn ọmọ wa sọ di bí wọ́n ṣe dà tọ́ba ti mọ̀ pé ọ̀fẹ́ kọ́ mọ̀dọ́ dàdàkúdà wọ́n náà mọ̀ yà yàkúyà o tọ́ba ti yà yàkúyà kọ́dà kọ́ yà ń kọ̀rọ̀ àwọn ọmọdé padà yàtọ̀ wọn ò rí tó ń ṣiṣẹ́ bú yẹn o wọn náà sì rí pé ètò ń ṣe yẹn àwọn ọmọ ẹ̀rọ ti ń ṣe kí ni wọ́n ti ń ṣe torí ìwọ ọlọ́wọ́n bá ní kọ́ ọmọ mójútó wọn ó sì lè mójútó wọn àfi tó bá bẹ̀rù ọlọ́run wọ́n wá bẹ̀rù ọlọ́run ọwá ní kọ́ mọ́ bẹ̀rù ọlọ́run kò ní gbọ́ yọ́ látọ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run lára kìtìẹ́ náà ọmọ rí ọtọ́ dìde lóru ó náà máa dìde ó rí bẹ́ẹ̀ gbá rẹ Monday Thursday ó náà máa gbà ó rí ẹgbẹ́ ìgbì owó tó fi nu omi kúrò lójú àwọn èèyàn ó rí ẹgbẹ́ ìgbà tó náwó náà òun náà dọ́lọ́ rẹ̀ fún àbàwá wùlọ́wà wùdá ni àlẹ́bí ni bàbá àtìyá ìdájẹ́ yahudi àwọn ni wọ́n wá sọmọ ẹ̀dí yahudi yóò máa ṣe é kára rẹ̀ lọ àwọn yìí náà ṣọ́ra níbi àbẹ̀kan sọ́dẹ̀ ẹni tí ó máa fẹsẹ̀ láì wọ bàtà wọ́n sọ di sẹ̀lẹ̀ wọ́n sọ di ẹni tí ó máa ṣe kíni ẹni tí ó máa pàtẹ́wọ́ yóò máa tẹ̀lé wọn lọ ẹ̀rí báwọn yàrá ṣe ń lọ àwọn náà wọ́n wọ sùtánà kókólókókóló báyìí wọ́n máa tọ́jú ìyá yọ̀ bá yànà sọ́lá níyà ni ọmọ yọ̀ ní yànà sọ́lá àwọn yóò mọ́jú sáà nìyà níbi tó wá níbi iná náà wọ́n bá ń bọ àwọn olóòsà òun rí ẹ tó ń gún nǹkan lẹ́ńkùlé ọmọ yẹn ń rí ọ ó sì ń bẹ̀rẹ̀ pé dáàdì ti máa ń gbomi wá ó ní ọ̀gbẹ́lẹ̀ ìgbà tó bá ti kọ ọ̀sẹ̀ tán omi ló ṣe kíni omi ló bù sí ìgbà òun náà ń kọ́ṣẹ́ tó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlífà nínú àwọn òlàfà àṣù nílẹ̀ Yorùbá tí bàbá wọn ṣe ṣe gẹ́lẹ́ ìlànà náà ṣe ilà màràhìmàlá àfàwọn kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan tọ́lọ́ ń fàyọ̀ pé agbára mi oyè èmi ọlọ́run ń lò lérí ẹ̀yìn ẹ̀ nínú ìnà bàbá yín torí bàbá yẹn tírè ní ẹ̀ bí ìyá bá ṣe ń ṣe lọ́mọ́ máa ṣe o àwa ni glass àwa ni mirror fáwọn ọmọ wa ọlọ́run tí mirror bá sì ti da tọ́wọ́ sí kárakára fọ́tò tó wà ń bẹ̀ sí ọ̀dà ẹ má jà tọ́ra wa ò lè rí dọ́dà mirror ti ó ti ó ti crack ó ti ṣe bálabàla ṣé yóò gbé fọ́tò dáadáa jáde tọ́wọ́ bá ti da ọmọ rẹ̀ ò lè da àfi tọ́lọ́n bá fi sàrà lókun ọlọ́mọ yọ àwọn ara lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí náà ọkàn fi dára náà ni pé mo lè pẹ̀rù mi lẹ́kún ọkàn mi dára àwọn ọmọ mi dára bàbá burúkú ó ti yé yóò sì gbé áfíìsì kura wọ́n ní pàpẹ́ mọ̀ bá rẹ̀ lọ́wọ́ ní ọtí èèyàn ọlọ́run fi yẹn dára ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni wọ́n máa wá àmọ́ èyí tó pọ̀ jù gáàlì bá ń gbóbi bá ṣe rí òun náà làwọn mọ̀rọ̀ lànàbì sọ̀rọ̀ fún wa pé àwọn òbí ni wọ́n máa ń yí ọmọ padà sí àìdá tó jẹ́ pé tọba ń fẹ́ sàdúrà pé ọlọ́mọ́sà bá ń kọ́ mọ́ mi ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ lérí ara rẹ̀ nígbè wọ ọlọ́mọ́sà ṣe kí ni ọlọ́mọ́sà tó mi ṣe tọba sọ táwọn aláwọ̀ àṣìlẹ̀ yìí ni wọ́n àṣìlẹ̀ ìzàwùjáàtì àwùzáwùjáàtì wọ́n àṣìlẹ̀ àwùláàdì wọ́n bànáàtì ọlọ́run tó mi ṣe máa tún yàwó mi ọ̀pọ̀ lélẹ̀ ni wọ́n ti ń fi àwọn ọmọ lọlé kéwú kán lè kéwú kán lè kéwú kán lè kéwú àwọn ọmọ kéwú tán nígbà táwọn òbí ọ̀sọ̀pọ̀tì àwọn ọmọ àwọn ọmọ náà padà padà sí táwọn òbí wọn wà àfáà ní kọ́ ọmọ máa wo fíìmù lé kéwú ìwọ lọ fẹ́ kọ́ ọmọ ọyà rí ìwọ tán fíìmù lé àwọn ọmọ kó wà tà àfáà ẹgbẹ̀rọ̀ jọ wà nílé péjì kan àfáà ní kọ́ ọmọ mu igbó ìwọ mu sìgá nínú àwọn ìpìlẹ̀ oṣooṣù bí náà yẹn oṣù ọ̀sẹ̀ sàyídá àwọn ìpìlẹ̀ tí máa jẹ́ kéèyàn orí ìletò táwùjọ fi wá tò àlẹ̀kìyàrú sàhí ní kúlè mìíràn zàwùjẹ kọ́ wá ọkọ tó dá láti fẹ́ kọ́ wá ìyàwó tó dá láti fẹ́ tó bá ti fẹ́ẹ̀lì ń bẹ̀rù wàhálà ti dé náà bí ẹ̀. ọlọ́run ní wọlé kàbí ìtura ọlọ́run ní sẹ́yìn àwọn ọkùnrin tí wọ́n gbádùn lílé kàbí ìsáàtì tí wọ́n bá ní ìyàwó àwọn obìnrin tí wọ́n gbádùn náà ní kí wọ́n fẹ́ wọ́n gbéra wọn ọkọ wọlé láago méjìlá ìyàwó wọlé láago káàbọ̀ àníwọ̀lẹ́ tí ń bọ̀ olóńgbò láti láti bọ́ sọ̀bù ni ìyàwó ń ta gbàrágà oyé ọkọ ń ṣe kí ni jama ọkọ ń ṣe lótò àwọn tọ́lọ̀ ń sọ nìyẹn ìwọ́tọ̀ ọdún ìgbàgbọ́ òdodo mọ́tò rí pé ajagunbalẹ̀ kan lówó lọ́wọ́ kọ wá jóbìnrin kọ wá ló lè fẹ́ tó sì mọ̀ pé ló ṣe di òka kúsọrí sí ọwọ́ àti ní ẹsẹ̀ rẹ̀ ọwọ́ ní ọmọ yìí padà ṣe tọ́nà ní kò mú lomú yẹn ìwọ́ ló yí padà láti jọ yìí ẹni tó ti fẹ́ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ni wọ́n fẹ́ yí padà wọ́n padà yá inú kí sísá náà padà máa bọ́ rẹ̀ wọ́n bá sọ̀gùn kájọ máa yí nǹkan mọ́ nǹkan àbí kí sísà ń padà divorce kò di dalẹ̀ mọ́sù àdánwò padà bá ilé yẹn padà break. ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó sọ fún wa yí pé wat-tayyibatu ẹ̀rí àwọn obìnrin dáadáa wat-tayyibatu àwọn obìnrin dáadáa ẹnìkan jòkó gbé wà sí ni o àwọn agbowó mi o bàbá owó tẹ fún wa ọlọ́wọ́ gbà ẹ jòkó kẹgbọ́ wà sí o ọ̀dà àmọ́ ọdún àbáyín àwọn ìgbà owó kàkì àwọn ọlọ́run la máa sọ kẹjọ kólẹ̀ lọ dá o ọ̀dà ẹ máa gbọ́ mẹ́rin náà ẹ máa gbọ́ owó tẹ́wá sílẹ̀ náà ọlọ́run gbà àmọ́ torí owó káwá ṣe sí kíni káàsì wá bí níbẹ̀ wá mú wa àdébì máa ń gbẹ̀bù àwa gba àfi ṣètò bá a ṣe tọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá nù àwọn alálàáfà yọmọ wakù yọmọ wakù wọn alálàáfà wa ń bẹ̀ ẹ kò sí nìkan lọ́hùn wọn bọ̀ wá ìkómọ lẹ́yìn zúrì rẹ̀ lójú tó kú lé sáwọn aláfà ti lọ. sẹ́yìn ẹ̀dẹ́gbẹ̀sẹ́ ní ìsìlámù dáhà bá pàdé ọlọ́ bẹ́lọ̀ fún bàbá kọ́lọ̀ máa sàlékún yí máa ní wọn àtàwà náà ọlọ́ni wà tó yí bá tu ọlọ́ni ẹ̀rí àwọn obìnrin dáadáa ọmọ tó gbẹ̀kọ́ tí ń lo kìmáàrù ọmọ dáadáa tí ń lo jẹ̀lbáàf ọmọ dáadáa tẹ́ǹkà Qur'an lè tó yí bí iná ọlọ́run bá ní àwọn tó ní gẹ̀yẹ àwọn búrọ́dà dáadáa ni ọlọ́run àbíọ́ ọ̀rọ̀ wa mọ́jọ́ tàṣé ọ̀rọ̀ wa mọ́jọ́ tàṣé o ṣe rí nígbà mí èyí má sì kàn mú aṣọ nìkan ìlọ́wà lára ẹ̀ lẹ́yìn aṣọ kò sí kan mímọ́ wọ́n bá wù lọ́ba ara ó dé lọ́ba rí pé káì ẹlòmíì lẹ́yìn súnà ọ̀gbọ̀n nìkan àti ṣòkòtò kò sí kan mímọ́ wọ́n fẹ́ sọ́lọ́ bá di pé ha torí pé ó ń tọ̀ òun ó ti gbé àlùkòránà àtàdìsì sí ẹgbẹ́ kan àì lè jẹ́ mùsùlùmí o àdébì ń lọ àdébì lọ yẹ kọ́ mọ gáìdì wà wáyé pé ẹ̀mẹ̀rẹ̀ bá gùn ní bá ṣe wà yé ìsìn kọ́dà kò ní sí ìyapa mọ́ bọ́ọ̀rọ̀ kan bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá akàn gun pléènì àmọ́ lọ́mọ́ka lọ́dọ̀ ànábì àmọ́ lọ́wọ́ ọ̀dẹ́ nìkan láì ní kú ó ní ìnákàmọ̀ yìí dùn ọlọ́run ní ìrànlẹ́bí ọwọ́ padà kú o wọ̀nyí náà mọ̀ yìí dùn gbogbo ayé náà padà kú èmi nìkan ní alhayu lẹ́sẹ̀ láyà mọ̀ èmi nìkan ní ní kú. àmọ́ nígbà tó lọ́n fẹ́ sànú wa àdébí wa sọ fún wa pé sàdáàkì tó fi kún wa mọ̀lẹ́yìn èmi lọ rèé o àyíwáyé mọ́ lọ o mo fi kan méjì lẹ̀ fún yín láǹtọ́dé lò ẹ̀ ní sọ̀n ẹ̀ ní sọ̀n lérí ojú ọ̀nà tí mo fi lẹ̀ fún yín ojú ọ̀nà yẹn lẹ́tọ̀ tẹ́sí bá mi kìtàbà láà òun náà ní Qur'an ìtẹ́ bá ti ṣe inú Qur'an ẹ̀ ti wò wa sunnati lẹ́yìn náà fi súnà mi kún tẹ́ẹ̀ bá ti ṣe bídíà tẹ́ẹ̀ sì yapa Qur'an ojú ọ̀nà lẹ́wà. Ànábì sọ̀rọ̀ sọ́lá sọ fún wa nínú hadithi kan náà ní fásitì bá rí bí tì. Ànábì ní wọ́n brọ́dà tó bá níyàwó eh, fásitì bá rí bí tì níta wò lára obìnrin pọ̀ o ẹ̀sìn ni o wo ilé kó lẹ́sìn o ọlẹ́ ń fẹ́ ọmọ nítorí kó lẹ́wà kó lẹ́sìn tó bá lẹ́wà mẹ́sìn ọ̀dà ó lówó àmọ́ kò lẹ́sìn yóò fowó yẹn yọ lẹ́nu ọ̀dọ́mọdọ́ ẹjọ́ lẹ́sìn tó lówó lọ́wọ́ obìnrin tó bá ti lówó dọ́ kẹ̀kẹ́ tí ò bá lẹ́sìn ti sínà nínú ilé tóbìnrin bá ti lè rí ọwọ́ yọjọ́ kọ rẹ̀ lọ tọ́lọ̀ wá fún lẹ́sìn tí ó fi máa pàtàkì ọkọ tí ó fìmọ̀ pé àti owó òun àwọn gbọdọ̀ tẹ́lẹ̀ bá sábẹ́ ọkọ̀ ni ó dà wọ́n wà dẹrú sọ fún ọ pé mọ́tò tó gbé jáde yẹn ẹwà kí á fò pé fi gbọ́bà rẹ̀ ẹ gbá ọ ní choice ọ mú náà ni wa obìnrin tó lẹ́sìn bó lẹ́sìn wa mọ̀ obìnrin tó lẹ́sìn ọ ni o ó sì bẹ ọlọ́run kó tó larí ma kí ẹlẹ́bà rí alẹ́kùsọ́tù mùsùlùmá kẹlẹ́bà rí fámílì mùsùlùmù kẹlẹ́bà rí bíldì torí pé ìwọ ni dáìfà òun ni kọ̀ǹdọ́kítọ̀ àwọn ọmọ yín ni passengers ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ yapa ara yín nínú ilé tí lẹ́fà bá ti lóhun ń lọ mọ̀wé tí kọ̀ǹdọ́kítọ̀ lóhun ń lọ yànàkọ́jà pé yànàkọ́jà yànàkọ́jà yànàkọ́jà mọ̀wé sì ni driver ń lọ wàhálà dé àbí wàhálà òde ọgbà súnà ìyàwó rẹ̀ fi gbà súnà à ah, mọ́dàkẹ́ lóru o mọ́dàkẹ́ lóru o ó rí ọ̀nà láyé ọba tó wá kú yóò bá gbogbo sẹ́jẹ́ torí ẹ̀ kọ́ kọ̀ǹtínù níbi tó tọ́mọdé ni kí ládá ó lè máa bọ́ nínú sàárè kókó lè fi àtàrà àwọn ọmọ yẹn wọnú àlìjẹ́nà tó ga wọ́n làwọn kan ó bá fáìlì wọn tó kú kẹ́kẹ́ fún sẹ́ẹ̀rẹ́ nígbà kíyàmà wọ́n wà ní àná ilé yahoo wọ́n máa béèrè pé àgbò ah, mo ti rélé ah, fáìlì rẹpẹtẹ ní ilé mẹ́lẹ̀ máa wá sí ilé ayé wọ́n ní hádà bí stikifari wà ládé kàlákà wọ́n ní ah, ọmọ dáadáa tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ń tọrọ àdúrà fún ọ àdúrà tí ń ṣe jojoojúmọ́ ló jẹ́ kí fáìlì rẹ kún tó báyìí èyí tó fi wọ ọ̀nà tẹ́lẹ̀ máa wá wà ní jẹ́nà àbọ̀ wà ní jẹ́nà tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ọyá wà ní jẹ́nà tó ga látara iṣẹ́ tọmọ rẹ ti fún ọ ọmọ tí ọmọ sàdúrà fún ọ wáládé ń sọ àlè yìí lànà bí pé kì í ṣe wáládé lásán ọ̀wọ́ládé ń sọ́ọ̀lì sọ́ọ̀lì ìnájẹ́ ti hùwẹ̀ ọmọ dáadáa kó tó wá rọmọ dáadáa tọ́ ó níyàwó dáadáa torí kí ọba ti kún lé tọ́ wá jíjẹ múmu lọ ìyàwó rẹ̀ lókùn tí yóò gba tíárì mọ́tò tó ń ṣe kí ni mọ́tò tó ń wà lórí jẹ́ pé lórí ìtọ́ba rẹ̀ dẹ́fà tọ́jú ọgbà mọ́tò kọ̀ńdọ́kítọ̀ dẹ́fà náà máa rò jẹjẹ torí kọ̀ńdọ́kítọ̀ ti gbé mọ́tò lọ ẹ̀yọ́ máa yá mi ẹ̀dákun tó fi tọ́lọ́wọ́ bá wa ìfìyàr kásẹ̀sà ọkọ àtìyàwó òun gan lákọ́kọ́ pílà tààgbé sínú foundation tààfi bíúdì kíní ilé mùsùlùmí òdodo tó tọ́ba ti wá sí mú o ti sọkọ mú o ti sìyàwó mú ẹ̀sì ti bímọ kílógún jama kílógún jama ó kúkọ ṣàtúnṣe nì ọ wá gbìyànjú kó rí pé ó ṣe dáadáa síyàwó yẹn tí sọ́kàn rẹ̀ fi rọ̀ fún ọ ó gbìyànjú kó sí dáadáa sọ́kàn yẹn títí tí ọkàn ló fi ṣe kí ni tí ó fi rọ̀ lẹ́yìn náà wọ́n máa ṣe àdúrà lóru pé wọ́n lọ́hùn mọ́sà fún ìyàwó mi ṣe mọ́sà fún ọkọ mi ṣe kẹ́ ẹ lè ráyè tún ọmọ ṣe. ọláyà àdúrà máa ń gbà ọ́ especially tó bá fèrè kalẹ̀ tó bá ti fèrè kalẹ̀ bá ti ka sùpárọ̀ bí àlẹ́ àlápá máa sọ tó bá wù ọ́ fọlọ́hùn láti ní ọkàn rẹ̀ á sọ yorùbá lérí irun ọmọ sọ sínú ọkàn rẹ̀ ọlọ́run ti gbọ́ kò sí gbàtẹ́yìn súnmọ́ lọ́wọ́ ọba tó gbàtẹ́yìn fèrè kan lẹ́sìn ọwọ́ àgbẹ̀ lọ́dà àwọn fáṣún náà wọ́n bọ̀ panabiti ọkọ wọ́n bọ̀ panabiti kíni ìyàwó torí àwọn ọmọ tí wọ́n ń bọ̀ torí sẹ́yìn méjèèjì tí ẹ̀ bá ti dúró déédéé àwọn ọmọ yẹn lè ṣe kíni wọn lè dúró déédéé eléyìí òun náà ni alákọ̀ọ́kọ́ nínú àwọn oṣooṣù bìnnáì àlẹ́ òṣìṣẹ́ tí ẹ̀ àlẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì wùjúdù mawaddati wàlmàhábàtì wàràhùnà lèyájì lè sẹ́kà wọ́n ní èèyàn gbọ́dọ̀ gbìyànjú kó rí pé ọkọ àtìyàwó tẹ ẹjọ́ fẹ́ fẹ́ra yín ẹ̀yin méjèèjì kẹ́ rí pé ẹ fẹ́ràn ara yín torí ọlọ́run torí kí ni mo pè jẹ́ máa torí ọlọ́run mọ́fẹ́yàwó ń torí kọ́kàwé nìkan mọ́fẹ́yàwó mọ́lọ́kọ mọ́lọ́kọ nítorí pé òun ó ṣiṣẹ́ ní ilé epo nìkan fẹ́ nítorí ọlọ́run pé for better for worse ẹgbẹ́ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó nígbà tó bá kan àjọ máa manage nígbà tó bá dùn àjọ máa sékí ni àjọ máa lò ó kìí ṣe ẹni tí ò nígbàgbọ́ tí nǹkan atẹ́gùn fẹ́ wá tí ó sálọ ọ̀dọ́kùtọ̀ sálọ ní mọ́tò wàhálà dídé rẹ́fà ní ọmọ gbowó yóò sì máa dá ọyẹ sanwó yẹ sanwó yín kálukú mú ṣe ń jẹ lọ́wọ́ wàhálà ti débá dẹ́fà torí pé kọ̀dọ́kítọ̀ ti bọ́lẹ̀ nínú ọkọ̀ tí ìyàwó ṣe níyẹn ìyàwó rẹ ànísà àwánù ní ìdẹ̀kùn òun ṣe é ṣerú làwọn obìnrin olùrànlọ́wọ́ ni wọ́n ẹnì kejì yìí ni wọ́n tẹ́jọ bíúdì ilé mùsùlùmí tẹ́sí wá jòkó jẹun ayọ̀ lọ́jọ́ alẹ́ tẹ́sí wà jẹ́nà tí wọ́n ti jọ́ọ̀dì kìí àrùn obìnrin ṣerú ẹnì kejì ẹni wọ́n. ẹ̀yin méjèèjì ẹ wá fẹ́ràn ara yín torí ọlọ́run tẹ́mọ́tí wá nífẹ̀ẹ́ ara yín torí ọlọ́run ẹwà láàánú ara yín tí ọba ti sífẹ̀ẹ́ oyè kò lè sáànú tẹ́bá ti nífẹ̀ẹ́ ara yín ẹ láàánú ara yín gbogbo nǹkan tífẹ́ òsì wá ní lọ tífẹ́ òsì ní lọ lẹ́mọ̀ wá ṣe torí tífẹ́ bá ti lọ àánú ó ṣe kí ni àánú ó tẹ̀lé obìnrin tó lọ lè gbómi kaná tó sì wá dà lé ọkọ rẹ̀ tán jọ ṣe márèjì lérí kí ló lọ káàánú tó lọ ìfẹ́ gbogbo tí ó máa jẹ́ kí fẹ́yìn ọmọ pọ̀ wọ́n náà mọ bí ìyàwó rẹ̀ fẹ́ wọ́n kàn sa òun ọmọ tó fẹ́ kò sẹ́ni tí ọmọ bí ìyàwó rẹ̀ láì nínú ọmọ tó wáyé ẹ wá ti kó wá sí ẹ wá ti bọ́ bọ́ sọ̀rọ̀ náà oní ọ̀dẹ̀kọ̀ kọ́kọ́rà torí náà bá rí ìfẹ́yìn bíúdì tó bá padà yá ìyàwó rẹ̀ níláàánú rẹ̀ ọba adélágò kan àbọ̀ òun ti sùn tẹ̀ ẹni tó sùn tọkọ rẹ̀ ò wọ́n bọ́ sọ ọ̀rọ̀gà wọ́n ti jàwọ́ tí wọ́n bọ́ àwọn mandate náà ni àwọn bí ìrọ̀mọ̀ wá five million nígbà ma kí ló kú rẹ̀ ìfẹ́ ta lọ́yọ̀ yẹn ìwọ wọ́n lọ́yọ̀ ìfẹ́ wà tẹ́lẹ̀ báńkì ẹsẹ̀ ń lo tẹ́lẹ̀ tí bàbá ti nínú ilé nígbà tí sí ni odò àtòrò lókùn tẹ́ẹ̀mà sí kíni tẹ́ẹ̀mà ìṣòro ti dé ọ̀ ń bọ̀ láti ta inú ìrọ̀ ọmọ àdùnkù ọ̀fẹ́ pàdé ọ̀fẹ́ pàdé lọ́ọ̀fù rẹ̀ àbí ọkọ̀ rẹ̀ gbọ́rù rẹ̀ pọ̀ ń bọ̀ inú eh, ìyàwó rẹ̀ gbọ́rù rẹ̀ pọ̀ ń bọ̀ inú ìrọ̀ ọmọ àdùnkù òun fẹ́ pàdé lọ́ọ̀fù léyìn tí ń jò ní tí wọ́n ń ṣẹlẹ̀ tí fẹ́ fi lọ lẹ́wàá sẹ́kìnì lẹ́ẹ̀mọ́jútó ọlọ́run wọ̀bí ní ayé àti yìí ọlọ́run bá ní ọyẹ̀kẹ́ mọ̀ mí nínú àwọn àmì tẹ́sán pé ń bẹ̀ ẹ̀jẹ̀ sọ̀kan fún yín bẹ̀ أنا خلقكم لكم من أنفسكم أزواجا هنا نقول مدعا ويوي نتراي إن يلونا بي لتسكنوا إليها مدعا وفوي كما نسكن تباتي دودوما كنا نقول سكن ìfọkànbalẹ̀ nígbà níyàwó dáadáa lọ́wọ́n àwọn ìyàwó ọlọ́mọdé ọdún ìyàkúdà ó àwátá níyàwó dáadáa sáà sí dùkúlẹ̀ inú ó sì máa dùn inú wọn máa dùn pé ah ibi aago méjì àbọ̀ sí ah èyí tó lọ́dọ̀ ya ẹ ìyá sẹ́yìn náà àwọn tá a lọ́kọ̀ dáadáa bá sí dùkúlẹ̀ inú ó sì máa dùn pé ah, àbúniwó lọ́kàn àwọn tí wọ́n wà sí tàǹkà wọn lọlé abọ́kọ̀ rẹ̀ wá náà ni bẹ́ẹ̀ kò lè wá bóyá gangan di lọ́wọ́ àgbólọlé ìdí gbogbo wà sí ìlọlé ṣe kíní ìlọlé jọ àwọn méjì wọ́n ti kúrò ní àwọn méjèèjì ti kúrò ní táyé kàǹdé óyé wọ́n ti wọnú ara wọn ọlọ́run ọba ní wọ̀já alábẹ́ iná kò mọ wá dátà wọ ráhùmá èmi ọlọ́run ọba nínú àmì tẹ́gbọ̀n pé ń bẹ òun náà ní ìfẹ́ tó wà láàrin yìí kí ìfẹ́ bá ti ń bẹ ẹ máa mọ̀ bọ́lọ̀ ń bẹ wọ́n gbé ten million lé obìnrin lọ́wọ́ pé àwọn fẹ́ fẹ́ yóò sì ní bọ̀dá fọgànẹ́sà lòun fẹ́ òun ò ní ten thousand lé. alákùnrin ni òun promise òun ràn abroad kó lè kàwé ní UK a ní please sir I don't love you. ìfẹ́ àmì tí èèmọ̀ fi kọ́ lọ́n bẹ́ẹ̀ kò dẹ̀ sí ń tẹ́fẹ́ ṣe fún àbíkọ́lọ̀ lè bá ń tọ́ fẹ́yẹ tọ́lọ́ ló fi fẹ́yẹ síbẹ̀ lẹ́ẹ̀mà ó fi ah, tí àbá àwọn gàgà yìí lọ́wọ́ fẹ́ sí sá rùmúrùmú yìí kọ̀kọ̀ kẹyìn mọ́ ọlọ́lọ́ dára ń bẹ̀. ọlọ́run ọbẹ̀ ọ́ nínú àánú rẹ̀ wọ́n yọ ọ̀sẹ́ kò nínú ilé wa o àánú ẹ̀ eh, ọlọ́mọ yọ ọkọ̀ nínú ilé wa o tọkùnrin bá ti ń gbáyàwó rẹ̀ ń bọ́ọ̀lù nínú ilé jàmbá pé inú ilé ti yẹ inú ilé ti lanu ilé ti fẹ́ wó sórí ẹni tí ń gbá bọ́ọ̀lù ẹ̀kọ́ ẹ̀kọ́ gbá bọ́ọ̀ ẹnì kejì ẹ̀ ìfẹ́ rẹ ni ìwọ́n yí ìfẹ́ rẹ lẹ̀ bó ṣe gba lóbi yẹn tọ́wọ́ tó yí bọ́ọ̀lù nílẹ̀ lẹ́yìn tán pé kọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ sí a jẹ́ pé nígbà tí ìfẹ́ ti kú lọ́kàn arákùnrin yẹn àánú ṣe kí ni àánú ti kú tọ́wọ́ mẹ́kílì rẹ ti jí lóru ọlọ́run mọ́sẹ̀ fífẹ́ mi sáàrin àwọn ìyàwó mi ó tí wọ́n bá pọ̀ tí wọ́n bá pọ̀ ọlọ́run fífẹ́ mi sí ọkàn ìyá umu abdulrahim ìyá ìyá ètò ń ṣe yẹn ọ̀hún gbé pílà sí inú ilé rẹ̀ kọ́mọ̀ bá sí kí ni kọ́mọ̀ àwọ̀ ọ̀rọ̀ lá ní o torí fẹ́ yẹ kò sẹ́ni tó lè kí bọ́bẹ̀ lẹ́yìn ọlọ́run kùlúbùlẹ̀ ìbáàdì ìbáyìí ní asọ́bí irrahman ọkàn olùgbàgbọ́ òdodo ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọn onímọ̀ yìí yíkọ̀ níbo wa kẹfà yẹ̀ṣà ọkọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àwọn lè so oògùn oògùn kọ́kan márùn-ún yéṣù sọ́kọ̀ rẹ̀ pé ọlọ́run ọba tó ní ọkàn rẹ̀ bí ìmọ̀ tí mo ṣe fún kàn kára náà ni lọ́mọ́sẹ̀ ìṣàánú mi máa sọ lóru máa sọ lọ́sàn ọ̀fẹ́ sínú máa sọ òjò rọ̀ máa sọ èèyàn lásán ìjọ jimá ọ̀tẹ́wọ́ kí ọlọ́mọ́sẹ̀ ìfẹ́ mi sọ́kàn ọkọ̀ mi torí pé tí ìfẹ́ bá ti kú ó kí ni wọ́n tẹ̀lé jama àánú kú ó tẹ̀ bá ti wá láàánú ara yín má kò sí bí ó lè ṣẹlẹ̀ sí inú lé. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní inna fi dhalika la ayati ọlọ́run bá ní èyí tí mo sọ yìí pé mo fìfẹ́ sí ọkàn ọkọ àtìyàwó tẹ́ẹ̀ fi ń gbádùn ara yín tó fi jẹ́ pé ẹ̀ lè sùn láì ríra yín ẹ̀ lè ṣe láì ríra yín ọlọ́run bá ní àmì ní o fáwọn tán máa ń ronú nínú yín o èmi ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ o tọ́ wọ́n ní tí ìfẹ́ bá ti wà táànú sí wà responsibility ọkọ àti responsibility ìyàwó yóò wà rọrùn láti ṣe kíni láti ṣe ṣé ọkọ tí ń bí nínú òbòrò rẹ̀ ṣé ìyàwó tí wọ́n lù bí omi tí wọ́n lù bọ́n tán lù bàǹbà bí omi náà dáná kalẹ̀ àbọ̀ òní òbòjú tọ́mọ torí pé ká gbìyànjú ká rí pé à ń lo ẹ̀sìn nínú ilé wa àwọn ọkọ lákòókò jàǹfààní ẹ̀ ọlọ́run dáhùn obìnrin tí wọ́n bá ṣe wallati takhafuna wallati ẹ̀yìn takhafuna nushuzahunna kí ni ọlọ́run sọ fa'izuhunna ọlọ́run ní gbogbo àwọn obìnrin wọn bá ti fẹ́ ya aláìgbọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tẹ̀ ìgbádùn wọn mọ́ ẹ̀pẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wáàsí fún wọn ibo wáàsí wáàsí wọ́n ṣe fáwọn lè máa fi kọ́ni jẹ́ àti kó mọ̀ ayé tuntun mi rọ̀ bí kún wọ́n ṣe fáwọn lè máa fi ṣòdò kí ni wáàsí ẹ̀fẹ́ tún ṣe jàmá ọkàn arábìnrin yẹn tọ́kàn rẹ bá ti da ọmọ ìyá mi yóò ṣe dáadáa sí ọ yóò wá sí àwọn ojúṣe rẹ̀ pílà alákọ̀ọ́kọ́ ta ní àfíngbélé dúró kí alákọ̀ọ́kọ́ tí mo sọ kíláàsì láwọ̀ kí alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni ká ṣẹ̀ṣà ìyàwó dáadáa àti ọkọ dáadáa àlùkálùkù ní wọ́n ti yàwó ènìyàn jára tí wọ́n ọ sàmójúkù fọlábìnrin yẹn o ọ lè níyàwó tó perfect tán yóò da lẹ́gbẹ́ kan yóò sì láàyè lẹ́gbẹ́ kan ànábì ní innal mar'ata khuliqat min dila' ànábì ní bá a ti dá gbogbo wọn nù àtàwọn ìyàwó àwọn ìyàwó àwọn sàhábà sàlàfíyàt náà. kí ni ìyàwó afúnṣọ ṣe dáadáa bèbè ní òun fẹ́ yọ̀ǹda ẹ̀bùn sì fi sí obìnrin kò wá mọ́tú lẹ́yìnlí ọ̀sọ̀ wá mọ́tú nàhàrì kò sáláwẹ̀ rẹ̀ nínú àwọn ìyàwó ànábì kò wá sẹ́ni dín ìdè kìyàmù tó náà ìyàwó ànábì síbẹ̀síbẹ̀ ìṣe obìnrin sí ànábì fẹ́ yọ̀ǹda ẹ̀ kọ́lọ́hún tó wá ní kòfilẹ̀ ìbòlò tó wá mú ìyàwó ọwọ́ fẹ́ yọ̀ lọ́dọ̀ sáà sàbí ọ̀dọ̀ àgbà pé kò sí ẹ̀rọ fún òṣèré ọba o iná lè mọ́rí ata kó a kọ́ sí mìndílà ànábì ọrụ, sọ lórí ọ̀rọ̀ ànábì ní gbogbo obìnrin lùmọ́rà alifa wà láàmú yẹ ẹ̀yẹ àlẹ́sì kàlàkì yà lọ́dọ̀ àwọn àfa àbí gbogbo àkọ́kọ́ ìbálò dáadáa táà fi ń bí ìdílé nìyẹn al-mu'asharatu at-tayyiba ọlọ́run ẹ bá àwọn obìnrin ìlú dáadáa asa an takra'u eh fa asa an takra'u shay'an fa yaj'al Allahu fihi khayran kathira ọlọ́run ọba ní wa'ashiruhunna bil ma'ruf fa in karihtumuhunna ọlọ́run ọba ní bá àwọn obìnrin ìlú dáadáa ẹ má ṣe dáadáa sáwọn obìnrin yẹn fa in karihtumuhunna tẹ́ bá sì á kúrìlà kankan nínú táà sọ́lẹ̀ kan afọ àtẹkọrọwò ṣe á wọ́n yẹ jẹ́ alọ́lọ́ fi ṣẹlẹ̀ kẹsìlá ẹ̀rọ ju kọ́lọ̀ òun lè fi orí dáadáa dààrọ̀ fún yín lára rẹ̀ bàbá náà àwọn sálàkù ọlọ́run ó fún yín lọ́mọ alálùbáríkà rẹ̀ látara sùúrù tẹ̀sí kí ni tẹ̀sí. bọ́dì ìyàwó rẹ̀ gbèsè gbogbo ẹ̀ ní ọ̀tẹ̀ ọlọ́run ó lè jẹ́ gbèdéṣẹ̀ ní pọ́blẹ́mù wa ọ̀wọ́ ní máa wo gègé sẹ̀yìn ẹ́ èyí tí ń wọ̀ lára rẹ̀ lọ́mọ sí kíní lọ́mọ wọ́n máa kájú gómẹ̀ bẹ́ẹ̀ gègé sẹ̀rẹ̀ ó lè ti dákórí ọmọ wa wo èyí tí ń wọ̀ ọ́tọ̀ máa ń èyí tó ní kábọ̀ wò wò fẹ́fẹ́ tọkọ̀dà wá nítorí ah alhamdulillah tí mo fẹ́ nì èyí lọ́mọ wò ó ní wo gègé sẹ̀mọ́ kò nínú lérí tó nǹkan má wò rí ẹ̀ má wò rí ẹ̀ wọ́n wẹ̀ wọ́n ti fẹ́ wéré ẹ̀kọ́ ọmọ síjú. máa wo àyà àbẹ́yìn tí ọlọ́nìkọ́ ọmọ sí kíni ọmọ tí ọlọ́run. bí sísíkà ṣe rí bẹ́ẹ̀ náà ni àwọn ìwà ó jẹ́ èèyàn tí ọ̀làwọ́ àmọ́ àtijì lóru le wọ́n máa ṣe sùúrù ọba jílé ó fi làwọn balẹ̀ ẹjọ́ kejì wọ́n mọ̀ farada wọ́n jẹ́ kẹta ó tó sékèrè ó tó yìí ọmọ náà ti dáadáa ti sékèrè ti mọ̀ sí ànábì ní láyà forúkọ mọ́mìnà mọ́mìnà tó bá ti fẹ́ kílé ìdán bàjẹ́ lọ́lẹ̀ gba píńsípù ànábì ànábì ní ẹnìkan ò gbọ́dọ̀ máa bínú sí ìyàwó rẹ̀ tótálì ń kẹrin àmìnà àkólíkọ́ lọ́dì àmìnà àkà tó bá ti ẹ̀kórìíra kankan lára máa wòye tó dáa ti ń ṣe kọ́ ọmọ pípa ìtọ̀ dáa rẹ̀ èmi ànábì èmi náà fi kan yí kan ni ẹ̀yin náà má fi kan yí kan àwọn tó ànábì ń bá sọ̀rọ̀ ń gbà yẹn àwọn òní jọ asálẹ́fú sọ̀rẹ̀ ìjẹ́gbẹ́ sàlàfíà ni ẹ̀wọ̀ ká máa fi gan yìí kan ẹlẹ́mẹ́ká ògbé sàlàfíà ni pé ká máa pariwo ká máa dún kòkò máa lùbídé àti alùsẹ̀ríkù <laughs> eléyìí tí ọba fẹ́ fi ilẹ̀ tí ń takò wá ara ẹ̀ náà ni àmọ́ kìí sóhun nìkan wọ́n pè ní asàlàfíà asàlàfíà ni pé kọ́ máa fi kan yìí kan tọ́lá àwọn sọ́lá fún fi kan yìí kan ẹni tó sì ní ká máa fi yíra wọn ní ọ̀gá wa anábùwà Muhammad sallallahu alaihi wasallam látara bẹ́ẹ̀ mẹ́rin ó ṣe kí ni mẹ́rin ó balẹ̀ kọ́lọ́mọ́sàbà táwọn ìyàwó wá sí bẹ́ẹ̀ náà ni ọkọ náà ọ̀nà ò pé ẹlòmí lè kakọ́ àlátàrọ̀ dalẹ̀ àmọ́ ẹni kó fún ilówó yọmọ kọwọ́ bá kò yọmọ yọ alájẹ mú wà ní bọ̀ yóò tún kẹyìn sí ẹjẹ yọ ká yọ wà lọ lè mú ẹ̀hìn fífínà àfa àbìdì wájú ló ti dé palẹ̀ fún ìbádà eléri wa tí ó tó jẹ́ ànábì wa wọ́n ní òfòwò jẹ wàdùn èyàn tí ma ń tọrẹ ni Abubakar ma ń tọrẹ ọyẹ Umaru ma ń tọrẹ Usman ma ń tọrẹ bọ́mùdà Awf ma ń tọrẹ Ali ma ń tọrẹ ìdí wọn láàrin ìlú jẹmíà àwọn sálàkù sọrí kí ló dé táwọn náà jọ wọn bọ́mùdà Awf kọjú àwọn ìyàwó rẹ̀ débi pé bọ́lọ̀ ṣe kẹ́tọ́ lè tọ́jú wọn tó kọ́lá nígbàtàwọn ẹ̀yìn eh, nígbàtà nẹ́bí kú àbámúra ó fi ní ẹ̀yìn ẹ̀wà nẹ́bí tẹ́wà nulé lóògùn ìgbà tó máa ń bẹ láyé ìtẹ́ máa jẹ lójoojúmọ́ àtọwọ́ tẹ́ máa ná lójoojúmọ́ àlẹ́yìn àánà èmi ní máa pòfáìdì fún yín ọkàn wọn kọ́kọ́ balẹ̀ lọ torí pé ọkọ wọn náà dáa òun náà ná ọkọ tí máa ń ná ìyàwó rẹ̀ ní sọ́fà tó bá kú nígbà wọn làwọn sàhábà ná ìtẹ́ ká máa ná kọ́lá anábì ní owó tó ná fún ìyàwó rẹ̀ ó dájú yìí tó ná fún àwọn alùbárà lọ ó dájú yìí tó ná fún ọmọ òrukàn lọ ó dájú yìí tó ná mọ́ṣáláṣí lọ ìyàwó wa béèrè fáfáà rẹ̀ lọ́wọ́ wa á máa kanra ẹnìkan ó pè ọ́ oyé láti ọjà àbí láti àdúgbò kan nígbà òun níṣòro òun ní di ten thousand ọ̀sán transfer rẹ̀ nítorí ṣe yàn ọ̀dà ó fi ládàá ńláńlá lẹ̀ ọ̀wá lọ lè dìbò fún ládàá kékeré kò sẹ́ni tí ó máa náwó fóbìnrin tó bìnrin ò ní fẹ́ràn rẹ̀ o ọlọ́run fi nílé yóò fèkì láàmù yẹn àṣẹ ni o ọlọ́run yẹn náà tú sáàtì mi sáàtì tó bá pọ̀ ẹ jù wọ́n sí ní ọlá ẹlòmí ti láǹfààní kọ́ ra wọ́n sì máa sì fún ìyàwó rẹ̀ bá ti dẹ̀kọ́lẹ̀ yìí àǹfààní wà àmọ́rọ́ àwọn òníjọ́ra yóò ní máa fọṣọ kọ́ máa dáná kó tó máa fọ́mọ lọ́yàn èmi máa ka Quran lẹ́ẹ̀kan náà ṣe ṣe sàlàfíà nù ọlọ́run ká sànú wọn ànábì ní ẹ̀sànú wọn ànábì ní ẹ̀sànú wọn ìjà sí dáadáa o ẹni tó bá dé pé níwọ̀n bá náà ló bá ní níwọ̀n bá náà kọ́ mọ̀jẹ̀ ọmọ wọn ìyàwó ẹ̀ látara bẹ́ẹ̀ fámìlì làwọn ní skata ahun máa ń jẹ́ kí lé ọ́ ahoro arábìnrin yẹn tára bá ní lójú ẹ̀ padà kọ́ ilẹ̀ tó bá ti kọ́ ilẹ̀ àwọn ọmọdé ọmọdé rí ìyá tí ó mójútó ma ó ti kó lé wọ́n lọ bí iṣẹ́ ó ti àwọn ọmọ wà lé wọ́n mọ̀ láre ìyá ti bọ́lẹ̀ nínú kọ̀dọ́kítọ̀ ti bọ́lẹ̀ nínú kíni nínú mọ́tò ẹ̀dẹ́fà lọ dẹ́fà ti ó pààkì mọ́tò ọwọ́ owó ẹ̀ lọ àbí owó epo àwọn ọmọ tó àwọn pásẹ́njáàsì kí náà ṣẹlẹ̀ sí wọn nítorí fa àtẹ́lẹ́mì òfin jèrè ọmọ nìyẹn ó sàṣejù fàtítí wọn fi kọ́lẹ̀ wọn fẹ́ kejì wọn tó kọ́lẹ̀ tọ̀ láti wá pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ẹ kò wò ó mọ́ èwo lọ́wọ́ fẹ́ rí tó wù ọ́ nítorí ṣe yẹ wọ́n náà bímọ obìnrin o nítorí ṣe wọ́lẹ̀ yẹ wọ́n náà bímọ obìnrin tọ́ bá ní rísì tó jẹ níwò tọ́ kan divorce divorce divorce divorce ọlọ́run bọ̀ tó dákọ̀ àwọn òbí kan lọ́n palẹ́kùn yẹn gbogbo òbí tọ́mọ rẹ̀ bá dálé mosú wọn èé sùn lóru ẹjá fi wà sẹ́sìn ó ọlọ́run ní sọ́wọ́ bá ṣe sùúrù lérí nítorí kórìíra òun ó fún ọ lórí kí ládé tó bìlífù ọlọ́run ẹ máa gbára yín nímọ̀ràn nínú àwọn nǹkan tá a mójútó òun náà ni pé a máa gbára wa mọ̀ràn má dákẹ́ lérí àléébù ọkọ rẹ àti tìyàwó ẹ máa sọ àmọ́ gbogbo ìlú ìfẹ́ kínní gbogbo ìlú ìlú pátápátá ọmọdé èèyàn rẹ ni èèyàn rẹ ni kì í sọ hundred percent ni àdébìnrin kan lọ́lọ́run pé ìtumọ̀ ni pé dáadáa rẹ̀ pọ̀ ju àyèdá rẹ̀ lọ lẹ́yìn náà ẹ máa ṣàmójúkò fúnra yín lẹ́yìn náà obìnrin ọmọ tẹ̀ láti ọkọ rẹ̀ anábìlọ́lọ́run sọ pé fasọ́ọ̀lì àhàtù àwọn obìnrin dáadáa ìṣẹ̀gbẹ́ta àbálẹ̀ ní ti lónìí kọ́ọ̀bù tó lè jàlùbá àbóborí àbáti wọn mọ́sáàtì wọn alẹ́kọ̀ọ́ ń wá tààfíìsì kùrán ń wá mọ́dásà àwọn ti gbàgbé obìnrin dáadáa ni ọ̀dà arápẹ̀rẹ̀ dáadáa lára ẹni àmàbóbìnrin dáadáa ni ẹ̀rọ màá yá mi kí la rí àpẹẹrẹ kí ni dáadáa àmọ́ àwọn ọmọ bóbìnrin dáadáa ni ẹni tí ó sọ ike obìnrin tó da aláàánú ọ̀sọ̀ aláwa ní fasọ́ọ̀dì hàtù mùtẹ́dà ọlọ́run àwọn obìnrin dáadáa lọ́dọ̀dẹ̀ ọkọ wọn ni kọ́ ní tààtù kábà al-mubtada wal ọlọ́run ní fasọ́ọ̀dì hàtù àwọn obìnrin dáadáa kọ́ ní tààtù òun náà làwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ̀ ìmọ̀ sọ fáwọn sisters wa àtàwọn ìyá wa ipe tẹ́ bá fẹ́ kí ọkọ yín ó fẹ́ràn yín kó jẹ́ pé yóò di ẹ̀ẹ́dì ẹyin jú ẹ̀ tí ò ní sinmi àfi tí bá ń sekin àfi tó bá sekin ni àfi tó bá rí ẹ̀ lè ṣe kankan sísọ ọ̀nìsọ sísọ ọ̀nìsọ tẹ́ẹ̀sì wọ́n láwọn ṣe o àmọ́kọ́lọ́ ni wọ́n ṣe òun náà ní kẹ́ mọ́tẹ́ lásìkò ọkọ rẹ̀ ní wá ó sì dún wájú ẹ̀ ó ní máa lọ ó sì ń lọ ó ní jòkó ó sì jòkó tí ò yapa àti ọlọ́ tí ò yapa àti ọlọ́ ọlọ́run wọn rọ ọkàn ọkọ yẹn fún ọ torí wọ́n ti tẹ̀ láti ọlọ́ kọ́dà ọlọ́run ọba aláwo gbìjà rẹ tó bá ń yànjẹ nígbà tó bá ń tẹ̀lé aṣẹ ọlọ́run fún yín ní apá ànákùn ọlọ́run bá ní tí àwọn obìnrin yẹn bá ti wá ń tẹ̀lé aṣẹ yín fọlá tẹ̀gbogbo alẹ́ ìrìnà sábìlá lọ́wọ́ ọlọ́run yẹn bá ti wá ń tẹ̀lé yín ẹ má kọjá alẹ́ wọn lẹ́rìí ń ba yín wé o fọlá tẹ̀gbogbo alẹ́ ìrìnà sábìlá òmù yẹn sísá yẹn ìyàwó yẹn ọlọ́run má kọjá alẹ́ lérí o fàyín ní àtọ́ àná ìwọ àṣẹ ìmí ní ń tẹ̀lé lára rẹ̀ obìnrin tí ó bá bẹ̀rù ọlọ́run lè tẹ̀ láti ọkọ láyé íńtánẹ́ẹ̀tì ìjàmà láyé whatsapp láyé facebook láyé twitter ẹ̀ẹ́ eh, tiktok láyé tọ́jẹ́ pé ọkàn jòkó nílé báyìí wọ́n sì ti jí àwọn ẹgbẹ́ mọ́ lẹ́gbẹ̀ẹ́ òsì nímọ̀ wọ́n ti yọ mẹ́mórì tí wọ́n fi síbẹ̀ wọ́n ti kì níbọ̀ wọ́n máa rò pé ọ̀rọ̀ ti yé yọkàn yọ ọṣẹ lógìgì sí òsì torí pé àwọn títà ti pọ̀ láyé tí ń kọ́ àwọn obìnrin wa obìnrin míì tí ó bá fi Facebook lẹ̀ ilé ẹ̀rọ lè tó Facebook ìpìlẹ̀ rẹ̀ ni pé ìbáhà àbí information nìkan la fẹ́ rí mẹ́ẹ̀ àmọ́ tó wá jẹ́ pé information tí ń wá sọ́dọ̀ rẹ̀ through Facebook WhatsApp yẹn tí wọ́n ń disturb imani rẹ̀ tí ń mú yàyàkuyà a jẹ́ pé Facebook ti di haram kókólò tọkọ mi bá ń sọ fún ìyàwó òun pé haram ni fóònù nínú ilé fún ọ wàláhì ọjẹbi káyà kò sẹlẹ̀ ọ̀hún tọ́ba dójú ẹ̀ tán tọ́ba dójú ẹ̀ tán because of phone eh, eh, media ọ̀la ìyẹn tó sinmi. àmọ́ ìtọ́ dáa nínú pé kéèyàn ó fọ́ọ̀kì kéèyàn máa pàkíyèsí ẹ̀ ẹ lè wá gbà lọ́wọ́ ẹ̀ nígbà tó bá dé pé kí níyẹn fẹ́ sọ di olórí burúkú àtàwọn ọmọ ẹ̀. alukoran ni message ni information ẹni information sọ̀rọ̀ bá ń gbà ní eré mídíà kò gbọ́dọ̀ kọ̀wà contrary pẹ̀lú ìtọ́wà ní kòrán àtẹ́bí ọlọ́mọsá ìṣàánú àkọ́bà mọ́ àwọn ìyàwó wa dúró wọlé ahúnna mẹ́tò lè lẹ́fẹ̀ẹ́ alẹ́ yìí nàbẹ̀lẹ̀ màálù ọlọ́wọ́n tí a gbọ́dọ̀ rìbọlé tí ló fi gbádùn tọ́lábọ̀lá àṣẹrẹ̀ bíi adínlá ti ṣẹrẹ̀ ẹ̀yà ó ní kí gbogbo wa ká di ọmọ lè kéwú atẹ́gùn tí mo ní gbé wa lẹ́ẹ̀kan atẹ́gùn yẹn ó ń fẹ́ a sì wà ní eré ọkọ̀ ojú omi safinatu Nuh la yanju minha illa man asamahu Allah ilé àfáà mi gan ti tán ẹ̀kan rí láàfáà ni òun náà mọ̀ pé ilé àwọn àwọn ìsàfà látara ìyá ayé tó ti ṣe kíni tó ti gbé wọn lọ wọn ọ̀rọ̀ ọ̀kẹ́ wọn ọ̀rọ̀ ayé wọn rán. níbi tí ṣubuha ti pọ̀ dé àti ṣàwà adùn ayé adùn eré eré eré kọ̀jọ́kọ̀kọ̀ ọ̀rọ̀ kọ̀ wọ́n mọ kí la sí láyé gan-an wọ́n tẹ́ ìbáṣe wàhálà bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi tẹ́ ìbáṣe ọgọ́rùn kan lójúmọ́ tọ́lọ̀ ń fún ìyàn lọ́bọ títí yẹn wọ́n pa ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ̀yàn ṣẹ̀rẹ̀ ìbá pọ̀ ju odò lọ ìfòfò odò ìfòfò odò ah twenty four hours ọ̀ ṣe nǹkan mìíràn yẹn ṣe nǹkan wá pé ó ṣe wàá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ti lè ṣe tẹ́lá ìwọ́n ṣe parẹ́ táwọn ìyàwó wa ń rí ànábì jáde jáde lọ ó fi wá jùwà ìríya ó fi síbi tó ti káṣùbà wọn náà ànábì lọ léyìí tí ò lé ní three hours kápẹ́ wọn kírun tán bíi six thirty ànábì wá padà wọlé níbi ten thirty ànábì sì bá wa ju ìyá wa jùwà ìríya tí sì ń ṣe àṣìkà látẹ̀yìn àṣùbà ànábì fi wá wọlé ìpè ó sì wà ní eré zikiri rẹ̀ látàárọ̀ àwọn ní sàlàfíyàn wọ sàlàfíyà lóbìnrin òkìrìn tó sálámà tó ọ̀nàró mú fóònù ó tún bẹ̀rẹ̀ rán mọ̀lẹ́rìn ọmọṣẹ́rẹ́ fóònù yẹn fóònù yẹn àbíkẹ́ ọmọ bẹ́lọ̀ nílẹ̀ lóru kọ́dà wọn ni wàásù lọ fẹ́ gbọ́ ọ̀ngbọ́ tán orí burúkú kan ti wà nísàlẹ̀ ọlọ́run wá ìtumọ̀ e, ìtumọ̀ e, èdè àbí ìtumọ̀ áyá àbí iṣẹ́ rẹ̀ àbí ìwé rẹ̀ tó ń kà náà nǹkan tó fẹ́ sàǹfààní lọ fẹ́ mú bẹ́ẹ̀ ibi ó ti wọlé báyìí làbúrò ti wọlé wá bọ́ bẹ́ẹ̀ íńtánẹ́ẹ̀tì ọ̀dà gẹ́gẹ́ bí yàrá kan tí ọlọ́run tí wọ́n kó gbogbo èèyàn síbẹ̀ táwọn èèyàn pàtẹ síbẹ̀ gbogbo ìran àwọn èèyàn rí àwọn bẹ̀ gbogbo ìran àwọn olórí ibú ayé àwọn náà wà ń bẹ̀ wà nù yàrá pẹ̀lú àwọn olórí ibú bóò ló ṣojú sórí ibúlókù bóò lọ́ba ló ṣojú sórí ibúlókù àtàwọn ìyàwó ẹ̀ ó gbé fourteen years iphone android olùmọ́sá ìṣàánú wa anábì wa kọ́ ìyàwó àyẹ̀ ní àdúrà kan ṣé kí n sọ jẹ́ àwọn afá ti sọ fún wa ìpè látàárọ̀ ọmọ sàti káàdù látàárọ̀ ẹni ìgbà tí mi wá wọlé lẹ́yìn wákàtí kan mẹ́ta yìí sí ẹni ìgbà tí yẹn ó ju gbogbo àsìkáàdù yẹn ó ju gbogbo tó ń ṣe bọ̀ látàárọ̀ Ah, láti rí wákàtí mẹ́ta ìyá ni ẹ̀dá ọkùnrin mọ́sàlẹ̀ sàlàyé anábì subhanallah adada kharki wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimati gbólóhùn mẹ́rin anábì ni mo ti repeat ẹlẹ́mẹ́ta subhanallah adada kharki wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimati Allahu akbar tábà ti jáde ilé ayé bàtà tá a kójú òwúlò mọ́ ilé tá a kọ́ ti di tẹni ẹlẹ́ni àbí ṣe bẹ́yìn náà láwọn èèyàn tó ń kú ládùúgbò property rẹ ti di tẹlómìn gbogbo ń tó fọjú ayé rẹ ṣe ò lè gbé lọ́rùn ní tó gbé lọ́rùn lẹ̀sìn ayé ò wájú ọláyè mójú tẹ́sìn ayé wa bọ́ ọ̀run náà tó ṣe kíni ọ̀run náà tó bọ́kọ tó dọ̀hùn dákun ẹ̀dí aṣọ́ra wa o ká máa kéwú bẹ̀ láti lọ ìyàwó rẹ̀ wọlé kéwú lè kéwú tó bá gbádùn ìwọ náà máa lọ lè kéwú tó gbádùn àwọn ọmọ rẹ̀ ó fi wọ́n ṣe lè kéwú tó gbádùn láì ṣe bẹ́ẹ̀ atẹ́gùngbà ó gbèyìn lọ bìlàdílà ni wọ́n máa ké wọ́n sì máa ẹ̀rí tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n máa ka masáìlì àwọn masáìlì dín sẹ́rí tí wọ́n máa sọ fún yàn pé tẹ́tí ọ̀dà tẹ́tí ọ̀dà tẹ́tí ọ̀dà yóò máa gbọ́n wà sí i ó bá wọ ọlọ́run ọba ó lè píkì kọ́ mọ́ta tẹ́tẹ́ wọn. ṣẹ́rí ìtọ́pọ̀ jù ni pé kóun gan fúnra ara rẹ̀ èyí tí máa yá jù pé kóun gan fúnra ara rẹ̀ kí wọ́n kéwú débi tẹ́tẹ́ pé ọlọ́run ní nàmàlẹ̀ khamru ọlọ́run ní ọtí mímu wàlẹ̀ mẹ́sìrò àti tẹ́tẹ́ títa wàlẹ̀ ànsọ́ọ̀bù káṣí máa pẹ́ran sí diosa wàlẹ̀ àsìláàmù ká máa wọṣẹ́ ríjì sọmi náà àmọ́lẹ̀ ṣètọ́n ṣẹkẹsẹkẹ èṣù ni o èyàn ti kó sọ́wọ́ èṣù ọlọ́run ní fàdífẹ́ ni búhù ọlọ́run ní ẹ jìnà sí mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọlọ́run yẹ jìnà sí kíni ṣe tẹ́tẹ́ la'allakum tuflihun nìkẹ́ lè jì láyé bẹ́ẹ̀ bá sì jìnà sí ẹ̀ ní jèrè ọlọ́run ní kò ṣeré bó ṣe kọ́ ta tó jàmá kó rí ten million hundred million yóò padà fi two hundred million ta tí ò ní gba one naira òfò yóò padà wọlé nígbà tó ti rí ẹ̀rí yẹn ẹ̀mí rọ̀ balẹ̀ kò sẹ́nìkan tó dá láàmú ma àǹfààní kéwù yẹn kí ọmọ kéwú kọmọ ẹ̀rí tó bá kì í tó wù ú ṣe wọ́n máa ń tètè jẹ́yìn oníṣèkọ́ ọmọ ìjọ ni tí kì í gbọ́ lásán lọ. ọlọ́run sanu àwọn mẹ́ta wọn ti gbọ́ wọn ti gbọ́ nánu àmọ́ kéré ọkọ ọmọ lọlé kéwú ẹ máa kéwú nínú ilé ẹni bá mọ̀nà yọ máa kà yọ máa tu kọ́lọ́ máa ṣàjọ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa ni máa jẹ́ kéèyàn oníbẹ̀rù ọlọ́run tẹ bá ti nímọ̀ ẹni min ibadihi al-ulama ọlọ́run láwọn tó bá ní mímọ̀ ọlọ́run láwọn yẹn ni wọ́n páyọ̀ lọ tẹ́ẹ̀ bá ti máa wá mà ẹ̀ ní páyọ̀ lọ àmọ́ kọ́ jẹ́ máa al-ilmu shar'i ìmẹ̀sìn ṣe rí ọkàn ọkàn òun náà ni ìmọ̀ fẹ́ túnṣe ọlọ́run ní àwọn tí wọ́n nímọ̀ wọ́n bẹ̀rù ọlọ́run níbi ìbẹ̀rù ọlọ́run wà àtẹ́kọ́wá àhùdà tọ́kàn bá ti páyọ̀ ọlọ́run yóò máa wá wo ntọ́da tó bá rí ntọ́da yóò kájú tọ́kàn bá ti páyọ̀ ọlọ́run yóò máa mú ntọ́da tọ́kàn bá ti páyọ̀ ọlọ́run ọba yóò máa rìn lọ́bi tọ́da tọ́kàn bá ti páyọ̀ ọlọ́run ọba yóò máa sọ ntọ́da ọkàn ní engine bọ́dì wa ni bọ́dì mọ́tò ara wa ni bọ́dì mọ́tò tí engine bá ti nọ́ọ̀kì kò síbi tí ara fẹ́ lọ mọ́ yóò dùn pa síbẹ̀ tí engine bá ti start gbogbo bọ́dì ń tẹ̀lé lọ ọkàn wa lọ́wọ́ bí tàbí wábí lè tọ́kàn wà bá wábí àdéṣe kí ni àní wábí àwọn tí wọ́n ṣe nǹkan mìíràn ọkàn wa lọ́lọ́bẹ̀ náà fi lọ́bẹ̀ ọmọ tí wọ́n yà aláàdálérí tí wọ́n gé tí ẹ̀ bọ́lẹ̀ tọ́kàn rọ̀ bá ń lọ bọ́ sọ òbùkún nílọ ọmọ tó lọ ilé ijó ibi wọ́n ti ń jó tí wọ́n sì kó tí wọ́n lè fi ṣògùn owó àbí wọ́n ti mọ́lé tọ́kàn rọ̀ bá ń lọ bí ó ní dó dísíkò kò ní ṣe kí ni kò ní lọ lànàbí wa fi ní ala inna fil jasadi mudra ànàbí ní à bá sì kan bẹ nínú ara yín ìdá sọ́lá ha ti tọ́ba ti da sọ́lá ha lè jasadu kullu ara náà máa ṣiṣẹ́ rẹ̀ ìdá fásitì àti tọ́ba ti bàjẹ́ fásitì lè jasadu kullu gbàrọ̀ bàjẹ́ aláwọ̀ yẹ kọ́lù ànàbí ní ọkàn ni ní tí wọ́n á máa ń bọ̀ kàn jẹ́ àwa jìnà sí nínú ilé tẹlifíṣàn satellite phone music ká máa mú ọtí ká máa mọ̀mú kú mu àwọn ọ̀dọ́ wọn nìkan mẹ́rin ní báyìí wọn jẹ́ sí alákọ̀ọ́kọ́ òun náà ní alìgìnà music ọmọ rẹ bá ti ń gbọ́ music ọkàn rẹ ó dúdú fọkàn rẹ bá ti dúdú ìwàkuwà ní wọn. lẹ́yìn náà alhamdulilayi wal mukhadirat kọ́mọ máa fàfàkúfà gbogbo wọn tí wọ́n ti ń fàfàkúfà ọkàn rẹ ó dúdú ìwàkuwà ní wọn. àtúbàtì fàtàn bá ti fàtàn yóò máa rẹ̀ máa wú ìgúrì lẹ́yìn náà yóò padà dá láàrin àbí kó padà yáwèrè lẹ́yìn náà wọn ní sex kọ́mọ rẹ̀ wọ́n máa ń yan àlè láyé tí ìṣètájọ́ fẹ́yàwó àbí láyé tí ìṣètájọ́ lọ́kọ ẹ̀yìn àlè láǹgbè ètò bá lọ́kọ tó níyàwó tó náà tún ní ọ̀rẹ́ kọ̀ọ̀kọ̀ òun náà yálé ni ọmọ bọ́ọ̀yì àti gẹ́ẹ̀ tí wọ́n ti sàn àti mari tí wọ́n déètì àwọn náà yálé ni àrọ́ọ̀mù ni déètì nínú ilé mùsùlùmí bẹ́ẹ̀ bá lè fáìtì ẹ̀ àwọn kan ti ń kálẹ̀ yìí èyàn padà rí ọmọ tó bu ẹkún ọmọ kan lóyún wọn láwọn ọmọ ẹni tó lóyún ọwọ́ ní ìbàdàn alágbájá bá wọn lásìkò wọ́n débẹ̀ tán wọ́n ní ó ti pẹ́ o wọn ò kó wọn sí àmó ti pẹ́ ọlọ́mọdé abirú ọlọ́mọ wọ́n dẹ́dẹ́ ẹnì kejì òun ní kò tí ì pẹ́ àmọ́ òun sọ fún òun lòun ní kọ́ máa lọ wọ́n dọ́dọ̀ ẹlẹ́kẹta òun gbà sọ̀rọ̀ pé bàbá àtìyá ẹ̀yẹ̀ kan káwọ́ lé kán máa bọ̀ látẹ̀wọ̀n kò lè tì wọ́n lójú tó ń tọ́lọ̀ ń fi dá wọn wẹ̀ nígbà wá yá ọwọ́ adigun ọkọ̀ mà wọ́n ń kó mà wọ́n ń kó mà lè ọlọ́mọ jọ sílẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àdáwò bẹ́ẹ̀ mọ́jọ́ kàn wá tọmọtọmọ àwọn tó kàn kọ́ lọ́mọ sábà tún wọn ṣe ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ nọ́mbà wà tán lẹ́nu ibà òun wà mí lé nìyẹn ọwọ́ àrí ọmọ yẹn ọwọ́ àrí pé nígbà tán la ọ̀rẹ́ òun lọ́ba pe ọ̀rẹ́ yìí pé ọmọ tó rìjẹ́tì wọn ló ní o pé ìjọba lábẹ́ ìṣẹ̀lẹ̀ islam ẹni ìbá ti so ìgè òun kọ́ lọ́mọ ẹ̀hẹ́ ìyàwó ló ní wọ́n láti fara ṣùn ló máa sáré bọ̀ òun náà sì lọ́dọ̀ àwọn aláàfáà ó fowó lẹ̀ ó yọjú wọ ọmọ orí bí agbárí òun ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ lòun ṣe kiri bẹ́ẹ̀ lọ́mọ rí lọ́ba lọ́dọ̀ ìyá tó gbọ́mọ lọ́wọ́ ìfẹ́ àbáríkà ọlọ́run wò ìyàwó ń wo bọ́ yẹn pé ah, wàhálà ti dé títí bóyá iná wọ́n dídí lọ́ba gbọmọ lọ́dọ̀ ya àtún ti dá ọlọ́kadà dó ọgbọmọ báyìí mo sì rí orí sí ọ̀kadà mo sì sálọ ilé ọkọ mọ ẹwà wú ẹkún ìyá ń sunkún bàbá ń sunkún pé àwọn afá dákẹ́ wọn yánú lẹ̀ ìyàwó tó lọmọ náà sunkún ní gẹ́ẹ̀ tó lọmọ náà sunkún wọn mọ̀ mi tó gbọmọ lọ ní ti bẹ́ẹ̀ irú ìtìjú yẹn jàmá tó padà wọlé wá bá wọn nínú fámìlì yẹn ta lọ́gbà aláyè wọ́n lọ́gbà aláyè ọmọ rẹ̀ rìn sí fún kọ́ ní kọ̀rọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ wádìí kí ni ta ní bá sọ̀rọ̀ ẹ̀mí fúyẹ́ ẹ̀mí fúyẹ́ ẹ̀yọ́ màyá mi káàdì five hundred wọ́n fi fọmọ mi lóyún wọ́n kàn sẹ́ni kẹ́ẹ̀dì five hundred sí yóò sì lóun bọ̀ wọ́n dẹ̀ fún lóyún ẹ̀wọ́ wàhálà tó ń síbọ̀ láti jọ ọ̀wà láti yọrí ẹja mójútó àwọn kan yẹn lára àwọn ọ̀dọ́ kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa kí ni mo kọ́lá àkọ́kọ́ òun náà ni music ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ìmúkúmu ẹlẹ́ẹ̀kẹta ṣìnà ẹlẹ́ẹ̀kẹrin olè yahoo ẹni tó mọ̀lẹ́ sọ yahoo ọ̀yẹ̀ kí ọmọ sọ̀kún tí gbogbo ará àdúgbò ọmọ wa dá alákẹ́ pé ha ha lójú ayé rẹ̀ láì sí ìkú orí rẹ̀ sì burú báyìí ọmọ olè ọmọ olè ah, ọlọ́run ní jábì àmúgbà tí àṣetáni ti gba ọpọlọ àwọn òbí wọ́n ní léèlé léèlé léèlé o wọ́n kádà wọ́n tún mú owó àdúrà lọ́dọ̀ alálàáfà pé àwọn ọmọ àwọn ọkọ́lọ́run sí wọn lọ́mọ olè ṣùgbọ́n níjọ́ wọn pé bàbá kú sọ́nà ọmọ rẹ̀ yàyà pé lójú ẹ̀ náà ní sí yà ó sì gbowó lọ́wọ́ ìgbà sọ́ọ̀bù àdìmọ̀ ọ̀rẹ́ nìkan tó dé pé ó gbowó lọ́wọ́ ọmọ ìyàwó òfin lọ́wọ́ múra ọmọdé amátò sí ń dì ọ̀rọ̀lẹ̀ ọbẹ̀rẹ̀ lé ọparí ẹ̀ mílíọ̀n dáwọ́ tó lùmọ̀dúlò ẹni bá sọ lé ilé ìdáwóró ilé tí wọn náà dáwó torí ilé kan lẹ ti gba owó yẹn jáde ó lè jẹ́lẹ̀ mùsùlùmí ó lè jẹ́lẹ̀ kèfèrí kò sí tọ́kọ ọlọ́nkọ̀ ẹ̀lẹ́sìn tí wọ́n sìn ṣe é sáà pa wọ́n lẹ́kún ẹ̀yìn náà sunkún má yàwó lọ́wọ́ má yàwó o tó ọba lè ṣe wá sí fún mọ́sí yàwó lọ́wọ́ ẹ̀ má gbowó lọ́wọ́ ẹ̀ òbí lọ́jẹ́ ni ọmọ lọ́jẹ́ ni ẹ̀gbọ́n lọ́jẹ́ àbúrò ni ọ̀rẹ́ ni torí owó yẹn dẹ́njà ni àwọn gbàtí nígbà tó bá kẹ́ ẹ̀ bó náà pé wáyà tó wà lọ́kàn yìí high tension ni owó yẹn high tension ni tó bá yẹ lè fọwọ́ kàn kí ló sì gbé ọ èyí ó sì orí burúkú wọ́n gbọ́ gbogbo ayé àdébìnrin ètò ìtọ́ bá sẹ́lẹ̀ ọ ẹni ọba gbá máa sọ̀rọ̀ dáwọ́tò màdùnmọ̀ lẹ́sà bẹ́yìn àwọn abẹ́yìn ńlá ìjìjà kò sí tí ó di lọ́wọ́ tí èpè wọn fi ní mú ọkọ̀ tó kù láyé nígbà wọ́n ti sọ náà ọlọ́run bá alákọ̀ọ́bá sọ àwọn ọmọ wa káàkájí wọn ṣiṣẹ́ kakọ́ wọn níṣẹ́ ṣẹ́rí ọmọ tí ń kéwú yọ kọ́ṣẹ́ tó wọ́n sì fún kéwú nìkan lòun ó ké kó ké kọ́ lámì kọ́ máa fi apá kan ṣe dáwà kọ́ máa sa apá kan rẹ̀ ṣe kíni kọ́ máa fi wà ní sọ́jẹ́ tó o bá pláàni iṣẹ́ fún ọmọ ẹ̀ ṣíríkù tó ọlọ́run kò ọ̀fẹ́ ṣeun tó ọ̀fẹ́ kó ṣe yọ padà ṣe ṣíríkù tó padà ṣe bọ̀ ẹ̀bọ́ sì máa ń dìṣọ inú lé nàdẹ́bí ibrahim ló fi wọ́n jẹ lóbo ní ìwọ́ba níyà àdá àbúrò aṣínáà wọ́n lọ́wọ́ ọba ìsànù mi ní àtàwọn ọmọ mi mọ̀jà ṣẹbọ̀ wọ́n jẹ lóbo ní èmi gan fúnra mi mọ̀jà ṣẹbọ̀ wọ́n bá níyà àtàwọn ọmọ mi nú lé yìí ó àdá àbúrò aṣínáà mọ̀jà ṣẹbọ̀ ẹ̀bọ̀ làwọn ọmọ wa ń ṣe gbà wọn kí ó tán lé ẹ̀rí gbogbo lé kí ó mú ló ṣe pọ̀ tó ń bẹ́ẹ̀ náà ni àyìnbọn kan ní kàtà òyìn ti ṣe pọ̀ tó ẹni àwọn ilé kí ó kọ̀ọ̀kan tẹ́ máa ń sòdodo wọn máa takùn wọn ọ̀kan ó pàdé ọmọ ilé kí olé ọ̀kan ọlọ́ba tó wọn sínú wa wọ́n wá nílẹ̀ yín náà ṣe láti tàdá yá bàtọ́ na àmàlùkà ó ní sí ìwọ̀n gbọ́pọ́lọ̀ ní tọ́ bá ṣe bọ́ náà wọ́n bá ṣe jẹ ni ń sọ fún tí wò lókè nàìjíríà ṣìlákìtà ni wọ́n pè ànẹ́bì lọ́lọ́run dájú sóhun lànẹ́bì ṣùgbọ́n ha ti kó lágbára ó ti dọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n dàrú sí jama ṣé àálù ṣíríkì ni wọ́n ní àbí àálù súnà kí ni wá jama àálù súnà kí làwọn àwọn ẹbọ ṣé àálù ni alùsùn náà ni wá kí làwọn lọ́bi bídíà kí ló dé tí aláwọ̀ tó ń ṣe bídíà tá a ní kájáké ibi ẹ bá sọ̀rọ̀ alù bídíà ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ni ẹ bá sọ táwọn sẹ̀ ń sin lọ́ọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ní bídíà tí wọ́n ṣe kọ́ mọ̀nà àmìlà àmìlà lẹ́sà àlẹ́yẹ àmúrù náà fọwọ́ rẹ̀ ọlọ́run wọn ní àdébísí ìmá ti jẹ́ kan tí ọba ti orí tóun gbé kalẹ̀ mú tí ọ̀sáṣẹ̀ wọn kúlù bí díẹ̀ tó ń dọ̀lá àwọn kúlù dọ̀lá láti fi náà kí ló dé tọ́rọ ìfẹ́ káwọn ọmọ ìyàwó wọn náà bá a ṣe ń sọ̀rọ̀ ṣíríkù láàmà sọ̀rọ̀ bídíà bá a ṣe ń sọ̀rọ̀ ṣíríkù láàmà sọ̀rọ̀ bídíà torí méjèèjì iná náà lọ́jà sí iná wọn máa ń ṣírí kìdì ńlá ọlọ́run gbogbo ẹni tó bá ń ṣẹbọ kọ́kọ́ di haram allahu alayhi aljanna tán ẹ̀wá ń dàn kán pọ̀ fáwọn èèyàn ẹ̀sìn bẹ̀rù ọlọ́run kẹ bẹ̀rù àtìbọ̀tán tí mìíràn bá ṣe mistake pèmínà pèmínà sákèsí èmi ẹ̀sìn màláìkà àmákàjọ olódodo káwá torí pé àfìsọ́dọ̀ wọn ká máa wá pé ẹgbẹ́nukú mi yẹn ẹgbẹ́nukú mi yẹn eléyìí ni ká máa rán eléyìí kọ́ ẹ mọ̀ pé àléébù mẹ́ta lọ́wọ́ lára àwọn àjọ mùsùlùmí òdodo àléébù alákọ̀ọ́kọ́ ni pé ẹbọ àwọn ìsìlámù àtúnṣe bọ́ àdébò ẹlẹ́ẹ̀kejì ni pé aláàtẹ̀lá nẹ́bì à ń ṣe súnà nẹ́bì ọmọ lẹ́yìn àdébì ni wọ́n àtúnṣe bíbíà ṣéwù kankan ni ẹ máa ṣe báyìí àti ṣe ṣéwù kankan ni ẹ máa ṣe báyìí àti ṣe àfẹ́ wẹ̀ ìmọ̀ bọ́yà àdìsẹ̀ takò àbádìsẹ̀ òṣè kí ni kọ̀tẹ́kọ̀ àdìsẹ̀ wa takò wá níbi ṣéwù látẹ̀lé ṣé bíbíà bíbíà dáa bídí àní àwọn ẹlẹ́gẹ̀dì kí ni àwọn ẹlẹ́gẹ̀ta àlùmáàṣì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀sọ̀rọ̀ wàá sẹ́ni kan nínú wa ń bí tí ò kọ́ọ̀lù sí kan mẹ́rin báyìí tọ́lá bá sànú yẹn nínú ṣíríkù alhamdulillah mà dúpẹ́ tọ́lá lọ́gà jù òun máa yọ yẹn kó ní sàn pátápátá bídé àmùká fẹ́ra tó bá kọ́ọ̀lù síbẹ̀ pé òun náà ti di kèfèrí lẹ́yìn ìgbà tó ti gbọ́ lẹ́yìn ìgbà tó ti ṣe kíni tó ti gbọ́ àwọn fáà ní ọgbọ́dọ̀ kò yẹn kèfèrí àbí kó jẹ́ gbọ́ kọ́dà bí wọ́n tún mú tàwé láti wá wọ́n ti là á mọ́ wọ́n ti lẹ̀ ẹ́ mọ ilẹ̀ o torí òun náà mẹ́rin wá kíní wò tí ìkílẹ̀ àti ni àìsálẹ̀ ilẹ̀ yẹn ó wádìí ó sì nǹkan báyìí ẹ̀jẹ̀ ń wádìí ó lọ lè ba òun náà kó sí àjáde àwọn gbọ́dọ̀ lẹ́ ó dìgbà tẹ́ bá sọ tẹ́sán tẹ́sán tó wá ní ẹ̀hẹ́n ó ti wá yé mi àmọ́ wò lè ṣe o ẹ̀hẹ́n ó ti wá lílẹ̀ mọ́ ó fún sítíkà toró ti yé ọlọ́ni wàmàkúnnà mu'azzibina hatta nábọ̀ àṣàrò ṣùlá ọlọ́run yà ní jẹ̀nì kankan níyà títí táàbì kí wọ́n mà nípasẹ̀ àwọn òjíṣẹ́ wa tàbí káwọn òjíṣẹ́ fẹ́ sí wọ́n fẹ́ kí wọ́n mà ní. ọmọkùnrin kẹfẹ́ nílẹ̀ ẹjọ́ sàlàyé fún ọ gbogbo ẹni tó ṣe ti gáàsà nínú ìdìjà níyà kẹfẹ́ rí ni ẹni sọ bẹ́ẹ̀ ìwé máa ní ya ṣéwù Ibrahim gáúzó lílì ìwàrà gidi ní ìdìjẹ́ ìdíkà fálímọ̀nà tẹ́ńtìlì kára ẹni bá ń sọ káfíìn ẹ sọ bẹ́ẹ̀ àfáà tó wá gbọ́ lẹ́nu ẹ̀hún ní dìkù ní kèfèrí ó dìgbà tó bá lọ lè sọ fún wípé àní ìsìgáàdà bil àwùlíyà kófù tí wọ́n ní kúfù báwo àwọn fún wọn sàkàsọ ní aláwa alálágbára lè àwọn ni àmà náà àbúdóhùn illa li yuqarribuna ila Allahi ìsìnfà ọlọ́run bá ní ẹ má fi àkàsọ sáàrin èmi àti ẹ àtẹrù mi sẹ́mu fún ọ̀rọ̀ yẹn yín ti ń yé bọ̀ tó wà ní lóòótọ́ mà ní tẹ́ máa sọ nígbà tá a fẹ́ di ọlọ́run tá a fẹ́ sọ wá ń pe bàbá àṣẹlẹ̀gà ní ní kàùlà tọ́lọ́run sì súnmọ́ ajú kásán ọrùn lọ kìíní ìmọ̀ nkílẹ̀ àfà àtọ́ bá tó wà láàmú sí yóò wá gba ẹ̀sùn náà wọ́n ní ọ̀pọ̀lá tẹ̀dá ọmọ àlọ́yẹ àdá ọlọ́run yẹn máa ń pe ẹlòmíín lé ní ọlọ́run ó sì ní yá aṣẹ́wó ولا تدعوا مع الله أحدا ولا تدعوا ولا تدعوا مع الله أحدا هناك آه. ولا تدعوا مع الله أحدا إيه. يوم يوم في داجة تسبوي <laughs> الله أكبر وجونا صراط المستقيم Ah, ọlọ́wà dúpẹ́ o lọ́nà yóò wà ní bẹ́ẹ̀ mọ̀ ní lóòótọ́ ọlọ́run gbogbo tẹ́ǹpì láyé àlùkò ọ̀dọ̀ bàbà wọn lè dá iṣẹ́ ṣe wọn láwùjọ tá máa wúlà ò kí gbogbo wọn pé jọ gbogbo tẹ́ǹpì. ànábì ní làánà láwù ní ní mọ̀ndáà án gbéra là ní ọlọ́run bínú sí gbogbo ẹni tí bá ń pẹ́ ní tí ì sọ ọlọ́run kọ́ràn ọlọ́run. tábà ní ẹni tí ń pe jésù sékèzè rí ni àbọ̀n tàbí kàdìjà ní ọjọ́ pé bẹ́ẹ̀ ni ẹni tí ń pe ṣéwù kọ́ yóò dàkẹ́ yóò pọ̀ sí yóò pọ̀ sí. ká máa wá máa ká máa wá dá ṣubú alẹ́ láwùjọ mùsùlùmí wípé àlójú ọ̀nà yẹn ṣẹ́ ó sì sa alẹ́ kìtàbí ọ̀sọ̀nà tẹ́kìlá fi àdìlẹ̀ umma ìtẹ́kìlá fi àdìlẹ̀ umma ìtẹ́kùnlọ́ha because information làwọn yẹn wá gbọ́ lọ́dọ̀ àwọn àfa information ni o tó bá ti gbọ́ rọ̀ǹgì lọ ọrùn rẹ lọ́wọ́ o ìjà ṣàtúnṣe o kò sí ìjà o ẹnìkan ò já o àlàyé ni o àlàyé ló fẹ́ dàgbà tó fẹ́ fa ìjà o kò sì sí lára o gbogbo àlà ń jẹun o gbogbo àlà àbí ṣe mọ̀rẹ́sẹ̀ wá bí gbogbo kókó ló dé nínú àníwá kí táyà kó ti máa yí ni kò sí lára mi kankan ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀fẹ́ yẹ táwa ní ẹ̀mọ́jì ọ̀yẹ tí a wá rà àwọn àtàwa náà láìpẹ́ ọlọ́run padà pa gbogbo papọ̀ sílé òdodo káwa táà ń yé sí lọ́tún táà ń yé sí lọ́sì kájú kí ni kálọ̀ lè dẹ̀rọ Allah subhanahu wa ta'ala òdodo ni ká sí kí ni ká sọ ká má tò sẹ́yìn nìkan láti máa fáìtì nìkan ní ti pé mo fẹ́ràn alágbájá ju ọ̀lọ́ là òdodo ni ká máa fáìtì fún ká máa sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kámọ̀jì tí ọba tàyànlá púpọ̀ pé ìdí èèyàn fẹ́ ṣe kíni lọ́fẹ̀ẹ́ gbé èèyàn kárán tí pé ọlọ́run ní wọ̀kúlá lahu qawlan layyina àwọn ò dàbí fìràwọ́nà àbí àwọn náà sì tó Musa ọlọ́run ní Musa àti Haruna ẹ̀bà sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yọ padà gbọ́ èèyàn náà dákẹ́ àdúrà lérí wọn kọ̀rọ̀ wallahi sàdọ̀ fún àti sàdọ̀ fúnra wa náà ọlọ́run ní wọ́n tó dúó wọ́n kó múra rẹ̀ dúó ọlọ́run ló mú ọ dúó ẹni tó yẹ ẹni ìjàmá ọyẹ ọlọ́run ló yẹ ẹ́ sábàbí iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà wà jẹ́ àti tí ń wá nílé ayé ká má gbàgbé wọn nínú àdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sáré gbogbo wọn sórí rẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àwọn èèyàn wa àwọn mùsùlùmí wọ́n ní ká gbìyànjú kárí pé ilé wa à ń sì bá dà níbẹ̀ ní gbogbo ògbà ilé náà ní wó ilé tí wọ́n yẹn náà fìlà ń bẹ̀ ilé yẹn ò ní wó o àwọn ọmọdé adá ní ọmọ jáde ń bẹ̀ ah mo lọ sí Abidjan láìpẹ́ yìí mo lọ lè kí àwọn fámìlì kan àwọn ọmọ bàbá yẹn àwọn kan wà lọ́dọ̀ wa ní sukú ọ̀dọ̀ wa àwọn kan ti parí àwọn kan gbé ọ̀dọ̀ bàbá náà lábìjà wọ́n á lọ lè kí wọn gbogbo àwọn bàbá yẹn pátá kulluhum afọ́sọ́tò kitabillah wọ́n ti parí koran kí wọ́n ṣe koran lásán ẹ̀rí pé àwọn lè àwọn lè lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì gbọ́ iṣẹ́ àfa yọ iṣẹ́ òbí yọ ní wù yẹn lẹ́nu pé ọlọ́run mọ́sẹ̀ kọ́ wa náà lọ́mọ dáadáa ẹ dákun ẹ̀dá máa ṣàdúrà ẹ̀dá máa ṣàdúrà ẹ̀dá máa ṣàdúrà sẹ́rí ìbádà tó bá ti dun ọmọ lá gbogbo wọn àwọn ará rẹ̀ ó padà lọ́wọ́ ìwà ti jí lóru ẹjọ́ òun náà ẹ̀fẹ́ gbà rẹ̀ monday thursday ẹ̀nà òun náà létí ẹ̀fẹ́ lọ sí hálùkọ̀ ẹ̀fà dání ẹ máa rán létí sóti kírun sẹ́ẹ̀tì kírun sẹ́ẹ̀tì kírun sẹ́ẹ̀tì kírun tó ń sọ yẹn òun tún lè rẹ́tò ní o kéde pé assignment nìkan láàmà sí kíni láàmà béèrè ọlọ́run sọ fún àwọn nàbìkì á sì sùúrù fún wọn ṣe sùúrù àléhá ṣé àláhá yẹn ta ní kíní rí fàṣẹ ẹ àṣàlá torí ìrùn ó yí láti jí tọ́ba ní pé bó ṣe fẹ́ kọ́ mọ́ tètè kírun sí ni èyí ló ṣe fẹ́ máa bá wí ṣe olùpa aago márùn àbẹ̀lẹ̀ fẹ́ kírun àbí ọ́ ti jí láti aago márùn wọn náà ti lẹ́nu pé kò ní jí ọkàn kì í kalẹ̀ kọ́ dago márùn kọ́ dẹ́sẹ̀ ó lè ṣe kí ni obìnrin sàmú alẹ́kùn ọ̀sọ́lá ẹ̀jẹ̀mà wọ́n ti ní ìyàjẹ̀mà wọn ti gbọ́ yóò tún lọ lè sá sínú ọdún fún ọmọ rẹ̀ ọlọ́mìn wá sọ bírí àlè ẹsẹ̀ sòrò ó tún lọ lè fà jáde ó fún mi bọ́ lójú bára kan lọ́fìn orí sókà bí kẹ́lẹ́ máa ti láì pàmò ní kò lè ṣe tán ọ̀há orí kò láyé ní láàmùtì tọ́fọ́ bẹ̀rẹ̀ bára kan fi kìámù léyìn náà bẹ́ẹ̀ ẹ máa jí wọn lẹ́kọ̀ọ́ kan ó lè má jẹ́ ìdíjọ́júmọ́ ọmọ tí bá ti ń tara bẹ̀sẹ̀ oyè ẹ̀yìn ọ̀padà rọ̀ lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa á ní ìwé àdúrà ọmọ yá mi á ní ìwé àdúrà àwọn búrọ́dà tó ń sàṣìkárù pọ̀ o àmọ́ àwọn nǹkan bẹ tọ́jẹ́ pé ọ̀lẹ ni wọ́n wọ́n sálámà tó bá yí jọmọ́ lásùbà yóò gbé fóònù ẹ̀ lóyìn bọ́lẹ̀ wà ọ̀fẹ́ jáde sínú ayé láì kàṣíkárù ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ gbé mọ́tò jáde tí ò chẹ́kì ọ́ìlì àti kíní àti ilé omi hmm, ó ṣe bẹ́ẹ̀ njọ́ kíní <laughs> ó ṣe bẹ́ẹ̀ njọ́ kíní kí náà padà sẹ́lẹ̀ yìí kí náà padà sẹ́lẹ̀ yìí mọ́tò padà náà kìí tẹ̀wá ilé ayé ọlọ́run láburú wà ń bẹ̀ ó sì wá ń wọlé ẹran òun ìyàwó ọkọ àwọn ọmọ ẹ̀ òun wọ̀ràn ọlọ́run láburú wà ń ọlọ́run kọ̀ọ̀fà mọ̀ onímọ̀ gáàsìkì ìsà wákàbà omi ṣárí ṣárí ṣárí àbúrò wọn gbèsè àrùn ọlọ́ni àbúrò wa omi ṣárí hásìdì àwọn tí wọ́n wù ọ báyìí tí wọ́n sì rí oore tí wọ́n ní ha tí wọ́n bá sọ àsìkáàrùn oore wọ́n sì bàjẹ́ pẹ̀lú àkọlẹ̀ lọ ọlọ́ni wọn bẹ̀ hásìdì àwọn tí wọ́n lára ọlọ́ni sọ alóni lára olórí ibú ní ma lára ẹni tí wọ́n fẹ́ kórè ọ̀tẹ̀ wọn lọ́wọ́ ní ma lára èyí lè jọ́ lè lára kó sóríire nítorí pé ìtọ́lọ̀ ń tò ní bí ọnú yẹn àbí ìtọ́lọ̀ ń kọ olíwọ̀fẹ́ ìtọ́lọ̀ ń mú ẹnìkan lórí kí ló tó bùn tó bùn ọ tí wọ́n ló ń pín èyí lè já àfàkọ́jọ́ ní ara àbí wọ́n ní pé kí wọ́n fọ́ lárúbáwá lẹ́nu nìkan torí pé ó ti mọ̀ pé àwọn yaksimuna rahmata rabbika nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa kìí wá ṣe fáànù àti búlọ́ọ̀kù símọ́ǹtì ni wọ́n ń pè ní ìkẹ́ ọlọ́run nítorí wọ́n ń pè ní ìkẹ́ ọlọ́run náà àtàmọ́ sókú bìdínlélà al-istiqamatu ala dinillah kí o dún sísìn kí wọ́n ti ọkọ̀ mọ́láyé tì kájẹ́gbọ̀n wọn fẹ́ kọ́ mọ́ ṣèkì lérí pé àní tọ́lọ̀ ń sọ tá anábì sọ ilá àmà tẹ̀lé ẹjá pé lórí nù anábì máa yọrí lọ́hùn bí ìhìrá yóò kí ìhùn fi dé anábì náà tọ́lọ̀ wọn bàálà bá fẹ́ sóre fún lóore gidi ọlọ́run fún ní ẹ̀sìn àtàgbọ́yé ìgbà nìyẹn ọlọ́run fún lẹ́sìn àbí kíni àtàgbóyé bọ́bá ti lágbóyé ọlọ́run sórí fún àwọn tó bá ti lágbóyé gbogbo ń tọ́ ọlọ́run bá ṣe fún pàtàkì sórí yìí bójú òfin kalẹ̀ fọlọ́run bá rí ọlọ́run ti da lọ́lá lẹ́nu gbà sílẹ̀ mọ́ tó jẹ́ pé ọgọ́rùn ọdún ẹlẹ́mí ọmọ lẹ́kùn níbà kì í sun gbẹ́ńtọ́lọ́run bá aláàfin náà ní fún lówó ọlọ́run fẹ́ lómi lówó gan torí kó lè ṣègbéraga kó ọlọ́run sì gbà ó fà aṣọ lọ́wọ́ ẹlòmíì torí kó lè bá mọ̀wá rẹ̀ kó lè bá wà sẹ́nu ẹlòmíì sì ní owó yóò ní owó yóò ní ọlá yóò ní gbogbo nǹkan yóò tún wà ní àwọn aṣíwájú náà jẹ́nà ẹlòmíì sì ya olòṣì ayé ọba jẹ́ yóò tún lọ lè wọlé lọ́rùn kílá kan lọ́n pẹ̀lú gbígbé kílá kan tẹ ó ní fàyà kìfòsì máa ń yẹsà ẹ́n Allahu akbar ọ̀yọ́ adìrú máa ń yẹsà ayé àyẹ̀dẹ́ ìmọ̀ ń kakọ̀rọ̀ ilé ayé yìí kọ́ ni kálukú tó mọ bí tí ó wà ó nígbà tá a bá dìde ọlọ́run tẹ́ bá ti wá dìde adézùmọ́ àṣà tẹ́ dìde ní gbangba àlìkìyàmà níjọ́ yẹn lọ́nà ìfàyà kí fẹ́rù ní máa ń yẹ̀ṣà ní kan pé kẹrin tó bá wù mí máa dẹ́ fìríjì wáyọ̀ àdìbò máa ń yẹ̀ṣà ní pé kẹrin tó bá wù mí ní nìkan máa wọ̀nà ṣe ilé ayé lèyìn tó máa gbé pé òun fọkànbalẹ̀ fóun ti jẹ́ nǹkan kan àbóhun ti ṣe nǹkan kan tí wọ́n sọ fún wọn ti gbà

ànábì fa inna ash-shaytana yanfiru yóò sá lọ min al-bayti alladhi tuqra'u fihi suratul Baqara ilé tí wọ́n máa ń ka chapter two sí suratul Baqara. àti ń gbọ́ náà èmi ló wọ́n kà ọ̀tọ̀ ní gbígbọ́ ọ̀tọ̀ ní lílò níyàwó rẹ̀ ọmọ ọ̀rọ̀ létí o ìwọ́ lè ka ìyàwó lè ka ọmọ lè ka torí ká sèta nìkan ọmọba tì ń jẹ náà ẹlẹ́ra ìwé àdúrà tán pè ní citadel of believer yéṣu ní muslim òun lọ yára níbi àwọn ìwé àdúrà mi náà wà o àmọ́ èyí tó súnmọ́ òun náà nìwé yìí pẹ̀yà twenty seven Allahu la ilaha illa wa ló bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n parí sí Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad ẹ̀dá lóde rẹ̀ fún ẹ̀dá lóde òṣèré fún yín ẹ̀ ṣe é lẹ́yìn àṣùbà ẹ̀ ṣe é lẹ́yìn alásàrè ìwà tó jí lóru ẹ̀sùn pè ọlọ́run lẹ́yìn náà ẹ̀jẹ̀ máa ṣe sàárà ilé tí wọ́n ti ń ṣe sàárà ilé ní daworo ẹni máa ṣe sàárà nínú ẹbí nínú tá a bá fi jẹ oyè kan láàrin ìlú yóò tún lu ṣe àbí òṣèlú tún lu ṣe ẹni bá ya ahun nínú ẹbí oyè tọ́ba dé ìlú tàbá fi joyè kan lù kí náà máa ṣe jàmá yóò máa náwó yín jẹni yóò máa náwó yín jẹni gbogbo àwọn olórí wa pátá ká máa ṣe dùwà fún wọn ọkàn wọn lọ́gbàjẹ́ ló dé kí àwọn ọmọ jẹ wá tí wọ́n bá lè kó àwọn olórí síbì kan tí wọ́n sọ àwọn afóòtọ́ tí fa àwọn àfáà tóun náà ti ń ranjú pé a ẹgbẹ́ ìta ti ń ṣàdúrà àdúrà wá gbọ́ àwọn ní gómìnà ní wá. tó gbà pé ọ̀rọ̀ òlú lòun bá lọ àbí tó sì lẹ́nu pé kọ́lá tán fún òun ní gbà á tó bá débẹ̀ tó bá sọ̀rọ̀ ìmọ̀lẹ́ ọjà jáde sọ́kàn rẹ̀ àmọ́ tó ti dà ní ẹ̀yí pé ó mú kan bọ̀ ó mú kan bọ̀ yẹn ó ti pa ìmọ̀lẹ́ ẹnu rẹ̀ aláwọ̀ afáàtì ọba wọn sọ̀rọ̀ kọ́lá ìlú mígan lá ní àdàdà láti lé tó bá ti ń tẹ̀rí wọ house of assembly àbí àbọ̀ tẹ̀rí wọ <laughs> ibi wọn wà àti táni ọ̀sán fún pé opportunity lè léyọ nítorí wọn fẹ́ láyé tiẹ̀ náà wọ́n náà tètè ṣe kíni tètè sọ òkà bù fún ọ nínú owó ìlú kí wọ́n náà máa lọ lè jẹ owó ọ̀nà àtọwọ́ ná wọ́n lè jẹ owó ojú ọ̀nà ojú ọ̀nà yìí àwọn ìdíjẹ ni gbogbo ọlọ́run kẹwa èyí tó kó sábẹ́ ẹ̀lẹ̀ fún wa ó ju àwa táwa lérí lọ àmọ́ kó àwọn tó pin fún wa àyè tó pin fún wa ò lè pin àbíkábẹ̀rù ọlọ́run tí wọ́n sì bẹ̀rù ọlọ́run lànà wà lọ́kàn ká máa sàdọ́ fáwọn eléré wa àwọn tí wọ́n lọ fún títà bá pàdé wọn ká máa ṣe kíni ká máa ṣe wá sí òdodo fún wọn ó lè jẹ́ pé kẹ́lẹ́mọ̀ ẹ̀kan ta sọ yẹn lọ́lọ́run fi là wá kúrò wàhálà ẹ̀ kọ́lọ́ mọ́sàbà tún gbogbo wọn ṣe o àdúrà lẹ́yìn náà ká máa ṣe dáwà ká máa ṣe kíni jama ká máa ṣe kíni ká máa ṣe dáwà ẹ jẹ́ pé ilé ilé dáwà ni ó àwọn ọmọ yẹn ṣe ni lè rí dáwà ọmọ tó bá ní kí fẹ́ máa ṣe gáì ọ̀rọ̀ ní méjì fún ọmọ wé ìrànláwà ní fún ipò ìṣe gáyà àfáàníwọ́ àfáàníọ́ rọra fìlà fọmọmọdé ọkùnrin jàdà bí àgbogbo àwọn akíní kóòtù rìn ọ̀dà síbi kan tí wọ́n ti lọ àwọn aládùn wọn ní alfa alfa usaz ọwọ́ agobi ìsá ti sọ̀pàtà tètè ogun bí ìsá ti sọ̀pàtà lótó tí wọ́n ti segin ni ṣẹ́wọ̀n lè ta lótó ẹ̀rọ píjẹ̀lì báàbù táwọn obìnrin wọ yàtọ̀ níbi ọlọ́run pa wọn láṣẹ pé ń bu ara wọn ń bu àṣírí tiwọn kan kìí sì ti wọn lọ́wọ́ láti ṣe mú nígbà tí ẹ̀mí bá fẹ́ bàjẹ́ jẹ̀lúbáàbù náà darí padà sí àti wá gbọ́ ọlọ́run wà á lò sábàbí irungba rẹ òun náà má dàtọ́ bá ti dá àmọ́ lọ́wọ́ ó ń fi irungba yẹn gáìdì yẹn ẹnìkan wá bẹ́ẹ̀ nìkan ó ní àtàtù rọ́bì ilẹ̀ yàtà ó ní ọmọ tọ́jú irungba yẹn dáadáa lọ́n yọ dáadáa lọ́n dáná lọ́n yà dáadáa yìí ó ní láòrọ́bì ilẹ̀ yàtì fàyínàmà lẹ́yìn yàtì yẹ lẹ́tí oníkèéṣe èmi ni oníkèéṣe èmi ni ìtọ́jú orúngbà oníkèéṣe èmi ni mójútó irúngbà bí wàá ti pé irúngbà ìrọ̀lọ́ ní kọ́mọ mójútó mi tọ́ba ti wọ abú kan bí kan ah, irúngbà yẹn tó ní yẹn ah, identity ńlá ni o wọ́n ti wọ́n sọ̀rọ̀ sí súnà wọ́n ti wọ́n sọ̀rọ̀ sáà nábì ìjẹ́ yẹn wọ́n máa gbé ọ oyè máa wà bẹ́lọ̀ wọn fọkànlélẹ́lọ́ lọ́wọ́ ẹlòmíì ti dúró déédéé àmọ́ rántí àwọn ẹ̀ṣẹ̀ tó ti ń sẹ́ńjọ́ òun kí ni tó máa ń padà wá ẹ̀rọ àwọn ẹ̀ṣọ́ máa pè pé sars ọ̀rọ̀ wọn tó fẹ́ dàrú nítorí wọn ìsìnkú wọn tó fẹ́ máa ṣe é wọ́n ní ṣètọ́ni wàsíwàsí ṣètọ́ni maka sọ́ọ̀tún náà kúlẹ̀ àwọn ọdún bàbí náà màlíkì náà ṣẹlá iná wàsíwàsí ni àjẹnú kan ní gẹ́gẹ́ alhannas ṣẹ́wàsí lárúkọ ọlọ́wọ́ bá hannas lọ́sàlọ́ alẹ́tẹ̀ yìí wá sí sòfin sòdórí náà onímọ̀ ń dọ̀kan rú ló fẹ́ dáhìn padà sẹ́yìn nínú àti jíìnà ti wà náà ẹ máa sáde mi níbi aburú àwọn àkọ́kọ́ àlìjànú tẹ̀rí táwọn rí wọn náà àtàwọn ọmọ yẹn tẹ̀rí wọn táwọn náà rí àwọn aláburú ayé nìyẹn kọ́lọ́mọ́sá sọ bí aburú wọn ilé ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá bá ní sọ ọlọ́wọ́n bí ọ̀bánà hablana min azwajina wa zuriyatina